والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليت pẹ̀lú فلا لا à ń نكبة التربية wọn nípa àtàrbíyà láti bẹ̀rẹ̀ débi tá a ti dúró. wọ́n jẹ́ àlàyé tó ṣe àkójọpọ̀ kókó ní táǹpé ní at-tarbiyatul islamiyya. ṣùgbọ́n ní báyìí nígbà tó ṣe pé àlàyé tarbiyya yìí à ń fẹ́ kọjá nǹkan tí ó ṣe pé a tún máa mú láwọn abala lábala bòmíì eléyìí tó ṣe kó ṣeéṣe kó jẹ́ pé àti mẹ́nubà eléyìí tó ti mẹ́nubà náà ó lè bá jẹ́ nǹkan tí yóò ṣe máa múlò fún wa lóòrèkóòrè pẹ̀lú gbọ́lọ̀ àwọn àlàyé dáàmà sí nípa tẹ́rẹ́bíyà yìí á máa mú wa látara tíra tí ó wà wájú wa yìí wọ́n pè ní tarbiyatu tifl fil islam atwaruha wa atharuha wa thimaruha. lónìí a mẹ́nubà ọ̀rọ̀ nípa ẹbí àti bẹ́ẹ̀ àti ṣe kó ẹbí tiẹ̀ jọ bíbí ni wọ́n bí oníkálukú wa èèyàn ìbá àjọkùnrin èèyàn ìbá àṣìjọbìnrin òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n péńgbà tí èèyàn bá ń dàgbà èèyàn padà máa fura rí pé àyípadà ń ṣẹlẹ̀ lára òun ní gbogbo ọ̀nàkọ́nà ẹni tó bá jẹ́ ọkùnrin yóò rí kó ń dàgbà débi pé. òun bùkátà èèyàn oríṣi kejì ẹni tó sì jóbìnrin bẹ́ẹ̀ náà ni ó sì ò náà nígbà tó bá dàgbà dé irú ọdún tiwọn náà tí wọ́n máa dàgbà dé tí wọ́n fi máa bùkátà èèyàn oríṣi kejì alìsílám ìgbà tó ti wá dé pé ọlọ́run ẹlẹ́dàá náà ló kúkú ní islam òun náà sọ òfin rẹ̀ kalẹ̀ ọlọ́run náà ló sì gbogbo òbàjẹ́ gbogbo òranù òun ló ṣe léwọ̀ kò tó wá ṣe léwọ̀ lásán ó ṣe àlàyé yéké irú ìyà tí wọ́n máa ń jẹ ẹni tó bá kópa nínú èyí yòówù ó lè jẹ́ nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ eléyìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọkùnrin sóbìnrin obìnrin sọ́kùnrin ọlọ́ọ̀lẹ́dàá wa ó fẹ́ wá fi ìkóni níjànú wọ́n fẹ́ fi sára ọkùnrin ó tún fẹ́ fi sí ara obìnrin tí èkíní kejì wọn ò fi ní dáhùn sí ìfẹ́kùfẹ́ ọkàn wọn láti lọ ṣe àwọn nǹkan tó jẹ́ kó takùtọ̀ lọ́hùn ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe ní ẹ̀tọ́ fún ọkùnrin láti lóbìnrin ó sì ṣe lẹ́tọ̀ọ́ fóbìnrin láti lọ́kọ nítorí kí ìkóni ìjánu tó lágbára kó lè bá a wà fún ìkíní kejì wọn. nígbà tí obìnrin bá ní ọkọ tọkùnrin náà bá níyàwó kò sí tàbí ṣùgbọ́n wípé wọn ò ní máa wá ọ̀nà àti tún ṣèṣekúṣe máa. ẹni tó níyàwó akramakumullah irú wọn ó ṣòro pípọ̀ wọn tó ká àwọn mẹ́jẹ ìṣekúṣe kò lè rọrùn wáyé pé irú wọn ni wọn máa rìnrìn kúrìn àbáwọn ni wọn máa wọ̀wọ̀ kúwò àbáwọn ni wọn máa ń wọn wà á torí pé ìkóni ìjánu tó ní agbára púpọ̀ ló fi sára pé kéèyàn níyàwó ọkàn èèyàn ò ní rí obìnrin míì kọ́mọ wa ń nàgà sí àyàfi afẹni tí àrùn burúkú tí ìbátẹni jẹ́ porongodo bá ń bẹ lára rẹ̀ kọ́nà níyàwó rẹ̀ kí ni tó fẹ́ máa wòwò kúrò sí kí ni tó fẹ́ máa rorò kúrò sí kí ló fẹ́ mú ọ̀sẹ̀ sí kú sí torí ẹ̀ alìsílám ó ti wá mọ̀ yìí pé kò sí ń tọ́ yẹ obìnrin bí kọjá pé ọkọ ẹyọ kan ló ṣùgbọ́n ọkùnrin ọlọ́run ẹlẹ́dàá wa òun ló kúkú dá wa ó sì máa fóun ti ṣe dá wa ó wá ní òun yọ̀ǹda kọkùnrin lè fẹ́ ìyàwó méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin gbogbo ẹ̀ lójú ọ̀nà àti kó níjànú ọlọ́run lẹ́dàá wa ni fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' fa in khiftum alla ta'dilu fawahida ọlọ́run ni agbà fún yín bí kẹ́ fẹ́ tàbí mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin ìyẹn tẹ́ ẹ bá ní agbára àti lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín yẹn ìṣèdọ́gba níbí ó ní í ṣe pẹ̀lú ntágbára ká yàtọ̀ sí ntágbára ọ̀ká agbára ká àti pèsè oúnjẹ agbára ká àti pèsè aṣọ téèyàn máa wọ̀ agbára sì ká àti pèsè ibùgbé táwọn ìyàwó yìí ọmọ gbé èyí túmọ̀ sí pé a ò gbọ́dọ̀ gba lífẹ̀ nìkan kọ̀ọ̀kan ọmọ wa jẹ́ ipe ilé bàbá tiẹ̀ ní ọmọ gbé ibẹ̀ láti máa wá bá a. a máa ra sọ sí ìkíní kejì kẹta kẹrin wọn lọ́rùn bẹ́ẹ̀ ni ebi ò sì gbọ́dọ̀ pa ẹnìkankan nínú wọn ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkùnrin tó fẹ́ kó obìnrin méjì mẹ́ta mẹ́rin tó fẹ́ kó wọn jọ kó lè ṣe eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ̀ kó máa pín oorun dọ́gba láàrin wa kò gbọ́dọ̀ yàn kan láàyò ó sì kan ní pọ̀sì oníkálukú wọn bá ti ṣe bẹ́rù náà la bọ́ ma ìyàwó ni wọ́n ń jẹ́ lọ́dọ̀ rẹ̀ tába ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ̀nyí eléyìí ní ọjọ́ kan tọ̀hún náà ní ọjọ́ kan àní figbá kan bọ̀ kánú kásáàbò sísẹ́ nìkan nínú àwọn obìnrin yìí tába ti ṣe báyẹn à ń ti ṣe dọ́gba nìyẹn ṣùgbọ́n ìṣedọ́gba eléyìí dá lágbára lórí ẹ̀ ọlọ́run ọba kọ̀ lábọ̀ wá lọ́rùn ìṣedọ́gba nípa ìfẹ́ nítorí pé ọkàn nìfẹ́ máa wà àwọn oríkèé ara ni wọ́n máa ṣàpèjúwe bí ìfẹ́ nìkan ti ṣe tó lọ́kàn èèyàn pẹ̀lú ìwà àṣìṣe sí téèyàn máa fi pàdé rẹ̀ bẹ́ẹ̀ ni ìkórìíra inú ọkàn ló máa ń gbé àwọn oríkèé ara wa ni wọ́n máa bí ìkórìíra tá a ní sẹ́nìkan ti ṣe jìndò tó nígbà tá à ń bá ń hùwà sí àti bá ń ti ń ṣe é ṣe sí. ẹnì kí ẹdọdọ ẹnìkan ẹ lè rẹ́rìn láì jẹ́ kó pa yín lẹ́rìn ẹ sì lè dẹ́kọ̀ míì kó wọn máa pa yín lẹ́rìn kó sì jẹ́ pé tún fajúro ni ó ṣeéṣe kí ẹ máa fa mẹ́nìkan kí ẹ máa lọ́mọ ó sì ṣeéṣe kẹlòmí fà máa yín kó láti lè rọra rẹ̀ ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa àfẹ́ tí ó ní sí wọn. ìdí inú tọ́lọ̀ ẹlẹ́dàá fi sọ yìí pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum. ẹ lè lágbára àti lè ṣe dọ́gba o láàrin àwọn àyàwó yín tó bá ti pé méjì mẹ́ta sí mẹ́rin kódà kó sì pẹ́ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ kódà kó sì pẹ́ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ irú ẹni ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó bá ń pín nǹkan tí ó fẹ́ fi sọwọ́ sáwọn ìyàwó rẹ̀ ní tíyàn lè fowó rà nínú tó jẹ́ ojúṣe ọkọ sáwọn ìyàwó rẹ̀ tó bá pín ti kálukú fún yóò mọ aṣọ ife allahumma hadha qasmi fima amlik fala tu'akhidhni bima la amlik wọlọ́n bí mo ti ṣe lè pín tèmi lágbára lórí rẹ̀ ni mo ti pín yìí o má wàá fi àjẹmí wọlọ́n lórí n tó ṣe wípé èmi lágbára lórí ẹ̀ ìwọ nìkan ló lágbára lórí ẹ̀ á lágbára lórí ọkàn wa jàmá ẹ̀yin náà lè bí Ibrahim ẹ̀yin lè bí Abdul Fattah náà lè bí Zainab ẹ̀yin lẹ bí Juwayriya ọmọ yín ni gbogbo wọn ṣùgbọ́n ẹ máa rí i pé ẹ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ tó ń ti wípé ọmọ yín náà ni wọn ẹ̀yin lẹ bí wọn ara yín ni wọ́n ti jáde ǹjẹ́ tó bá jẹ́ pé ìfẹ́ tí òbí máa ní sí àwọn ọmọ tó jáde lára rẹ̀ ó ṣeéṣe ó rọrùn kí ìfẹ́ yìí kó pọ̀ sẹ́nìkan ju ẹnìkan lọ láwọn ọmọ tó jẹ́ fáwa náà la bí wọn báwo wá lọ́mọ ẹlòmíì tí èsà wa la bí àmọ́ àkànfẹ́ ní fífẹ́ ni ló fi jẹ́ ìyàwó lọ́dọ̀ wa nítorí dájú náà ni pé ìfẹ́ tá a lè ní sí ìyàwó kan ó lè ju ti ìyàwó kan lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ò ní fìyà jẹ wá lórí kó o ṣe fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ẹnìkan ò sì sítọ́ lẹ́nu ọ̀rọ̀ tó lè máa bú wa lórí pé báwo ló ti ṣe wá síbẹ̀ àfa ná àfa alábòsí òṣèdọ́gba ẹbí lánàá tó wà ní fúláàtì tì í wọ́n gbọ́ tẹ̀ rẹ́rìn kékèké kí wọ́n ló dé lónìí tó fajúro mo sún pọ́ ni eléyìí wọ́n ibú yẹn sí nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa òun ló ní kápá lórí ọkàn ọlọ́run ọba ẹlẹ́dàá ló ní kápá lórí ọkàn òun ló máa ń sẹ́rí ọkàn èèyàn síbi tó bá wù bó ti ṣe fẹ́ ṣùgbọ́n o ọlọ́run ìfẹ́lẹ́ tẹ́mi lu kullal mayli fatadharuha kàlmùcàlàkọ ẹ gbọ́dọ̀ wá fi sọ́dọ̀ ẹni tẹ́ rí pé nífẹ̀ẹ́ sí yẹn láfíjì tí ó fi wá hàn sí gbogbo àwọn èèyàn gbogbo tó àwọn akúkú wá jìyà ń bí ni tàbí ẹ̀rọ lórí ibú rẹ ọ̀dọ̀ eléyìí nìkan ló fi sí kò tí ẹ kó rí yàn ẹ má wàá sọ àwọn ìyàwó yín di bí ẹni tá a fi kọ́ tẹ́ pé kò sí lókè kò sì sílẹ̀ kò jẹ́yàwó dábàá pé ìyàwó ni gan-an kò sì jẹ́ni ká túlẹ̀ dábàá pé kọ́ máa wọkọ̀ mí lọ́rọ̀ rẹ̀ gbà ọlọ́run lẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn lágbára lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ sí dọ́gba láàrin àwọn ìyàwó yín ọlọ́run ẹlẹ́dàá wá sọ pé fa in khiftum alla ta'dilu tẹ́lu ń bá yín pé ẹ̀ nílè ṣe dọ́gba oníkálukú lọ́mọ ara rẹ̀ o ọlọ́run ní basira ọlọ́run ní ọ̀rọ̀ tí ẹ̀ rí bẹ́ẹ̀ èèyàn gbogbo èèyàn iná ló jẹ́ kójú rẹ̀ fọ́ sínú ara rẹ̀ ojú ẹnìkan kan wa kọ̀ fọ́ síra rẹ̀ kálukú wa dára rẹ̀ mọ̀ àsìkò tó máa kalẹ̀ tó wá wọ mọ̀ tún gbé gbogbo àwọn nǹkan tó ṣe pé máa mú kóúnjẹ ó wù yẹn jẹ tá gbé sọ́tún tá tún tí àwa tá a wá jókòó yìí kó oúnjẹ tá a bá tó márùn ẹ rí i pé tó ń ti bí oúnjẹ ojú rẹ ti ṣe panimára ọ̀ ń bẹ nínú wa ẹni tó ní sísè di mẹ́ta di oúnjẹ tó fi dìde pé alihamudulilayi ó sì ń nínú wa ẹni tó ti pé ìṣẹ́jú márùn lòun ó tó dìde ẹlòmí ẹ̀wẹ̀ ó lè ṣe wákàtí kan ẹlòmí ó sì rí i pé abọ́ yìí abá débi òpin atúnla atẹ̀lẹ́sùn náà alábọ kó wọn tó ti kó dìde pé èyí ti rí dá dìde ń bọ̀ tán ni torí pé kálukú máa nú ara rẹ̀ ẹlòmíì máa pè tún bá jó jẹ ìkọjá sísọ máa gbà ẹlòmíì sì máa pé a ebi ń pa òun gan a àdúgbò fọlọ́ọ̀tẹ gbóúnjẹ wa tó bẹ́ẹ̀ làwọn èèyàn rí nísìnyí tó bá sọ pé tó lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ wọn náà mara rẹ̀ náà ó ti mara rẹ̀ pé pẹ̀lú gọ́ọ̀nà tó máa ń ra nǹkan kan fẹ́nìkan ọ̀rà tẹlómi tó bá sì gbalé fẹ́nìkan gba tẹlómi bẹ́ẹ̀ náà ni ó ní jẹ́ni tó fèbí pẹ́ nìkan tẹ́nìkan máa wá jẹ́ni tí ń yó bá mú ó sì ní jẹ́ni tó sì kú mẹ́nìkan máa wẹ̀ kísà nígbà tẹ́nìkan wọ gbogbo aṣọ tó bá wù ìyẹn ti máa mara rẹ̀ ó wà lè ṣeéṣe ká mara wa kó jẹ́ pé àsìkò yí padà á lè ṣe ń tà mọ́ pa á lè ṣeun ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa máa yí gbà padà fẹ́rú nígbà tó sì jẹ́ pàníyàn rẹ wà lórí pọ́ máa ṣe dọ́gba ọlọ́wọ́n bá tún lè padà sínà fún ọ àmọ́ ìwọ̀nba bó bá ti ṣe wà gbogbo bó ti lè wù kọ́ há tó ó rí kó n tún ṣe dọ́gba náà ní láàrin àwọn obìnrin yẹn ṣùgbọ́n lómi ti mọ ara rẹ̀ pé òun à òun ní lè kọ́ obìnrin méjì o òun ní lè ṣe akitiyan ìyàwó méjì mẹ́ta mẹ́rin o òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ àbúrò ọlọ́rọ́ lù fẹ́yàwó ẹyọ kan kó sinmi ẹ rí bí èèyàn bá fẹ́yàwó ẹyọ kan tó sì sinmi pẹ̀lú ẹyọ kan kò túmọ̀ sí pé èèyàn ọ̀tọ́kùnrin kò túmọ̀ sí pé èèyàn ọ̀tọ́kùnrin a ó túmọ̀ sí pé ọmọ wọn ara ẹni nítorí pé gbogbo ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ kì í tẹ́ àmọ́ gbogbo ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ tó ṣe pé aago aláago òun ní ń wò ẹ̀sìn ẹlẹ́sìn ní ń wò sáré kò sí tàbí ṣùgbọ́n kó sàṣìṣe tí ó pọ̀ ẹlòmíràn máa wò ó ike ńgbà tó yẹ pé àwọn ẹni táwọn jọ dìde láti kékeré táwọn sì tún jọ wà títí di àsìkò yìí àwọn ti dún ìyàwó méjì méjì wọ́n ti dún ìyàwó mẹ́ta mẹ́ta wọ́n ti dún ìyàwó mẹ́rin mẹ́rin á àbùkù ni káwá pé gbogbo ọ̀rẹ́ olúwa rẹ̀ wọ́n ti di oníyàwó púpọ̀ ẹyọkan lè wọ́n mọ̀ wá gbé ká gbogbo ẹni tó wá fi fi ṣe ronú nù kọ̀ gbọ́n o àgọ́ lélẹ́yìí. agọ̀ burúkú na ìnirú eléyìí nítorí pé àwọn ọrẹ rẹ kọ ní ọ̀bọ̀ sílé rẹ àwọn ọ̀rẹ́ rẹ kọ́ ní ọ̀bọ̀ tọ́jú ìyàwó rẹ àwọn ọ̀rẹ́ rẹ kọ́ ní ọ̀bọ̀ gbọ́ bùkátà rẹ akramakumullah ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin jẹ́ kóbìnrin ẹyọ rẹ lọ wàláhì torí ẹni tí wọ́n bá bá sọ fún ìyàwó ẹlòmíín nu àwọn èèyàn wípé ẹ ìyá alágbádá ní nǹkan ni pàǹsákì lájà nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ọkọ yín wáyàwó mi léde kúkúrú lọ́ba ni wàllá ìwọ̀n òbí dá wọ́n fi o àmọ́ ń ti sọ ní agbára rẹ̀ ọ̀ka agbára rẹ̀ ọ̀ka bóyá ńlá la ni fi sọ báyẹn ó ni ọ tó ń báwo ti orí àwọn náà ti mọ̀ ọ́ tójọ́ mẹ́ta ọmọ kan lẹ̀ ni ọ ọ̀lẹ́ tí àwọn bá lọ yá lọ́ba lọ́rẹ̀ ọ̀ hmm, àti pé egun ẹ̀yìn yáà ni wọ́n ń tàgò jẹ̀dí sí so ìrọ́jọ́ máa pa kánú ẹnìkan gán gbàtí àwọn rẹ̀ ń pariwo tí ń ké pé o fóun lẹ́tọ̀ o fóun lẹ́tọ̀ o ní jẹ̀díjẹ̀dí ni jẹ̀díjẹ̀dí irú èwo ó ní kọ́dà ìgbẹ́ ẹ̀jẹ̀ ló ń yà àwọn abáni débi tá ti ń yàgbẹ́ ni ká lè bá testify pípẹ́ jẹ̀ ń bẹ lára àgbẹ̀ rẹ̀ oṣù wa ń gorí oṣù láì jẹ́ kó lè súnmọ́yàwó ìyàwó wọn máa dẹ́rù báyàwó ẹni tí ò fún yàwó lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò tún wọn máa dẹ́rù báyàwó pé kọ́dà ọmọbìnrin tó ń tún fẹ́ fẹ́ nìsín wọ́n sọ pé káwọn wá láìpẹ́ yìí láti wá yọjú ẹ́ tó o bá fẹ́ kí ló máa fún ó ní inshallah ó ti gbádùn kó tó dìgbà náà ah ok ó túmọ̀ sí pé o fẹ́ jàǹbá tí wọ́n fẹ́ báyé tó ń jẹ́ nìyí tẹ̀lé ìtumọ̀ sí pé kálukú mara rẹ̀ ẹ̀hẹ̀n kéèyàn kàn má jẹ́ olójú kòkòrò tó jẹ́ pé ọ wà lọ fẹ́ ìyàwó fara àdúgbò ọ fẹ́ ìyàwó fáwọn ẹni tí wọ́n máa bá zina ńgbà tí ti mara rẹ̀ tó kò lágbára rẹ̀ dúró lórí wọ́n yìí sọ ni ọ wọ́n yìí sọ fún níyàwó nítorí pé alábòsí ni ó ṣe dọ́gba ó túmọ̀ sí pé àárín èèyàn méjì mẹ́ta mẹ́rin ju bẹ́ẹ̀ lọ lọ wà ìdí inú tí wọ́n fi máa sọ pé ó ṣe dọ́gba alábòsí ni ó. tí ìyàwó kan bá dẹ́kun nìkan ló wà lọ́dọ̀ ọkọ tíyàwó yìí wá mẹ́jọ wá fẹ̀yìn alátùnṣe ládùúgbò tó ní ẹ bá ń bá bàbá alágbájá sọ̀rọ̀ alábòsí ni wọ́n wọ́n ṣe dọ́gba. ẹ má wùlẹ̀ tí ìránṣẹ́ pé bàbá alágbájá o. Baba alágbádá alábòsí ni wọ́n wọ́n ṣe dọ́gba ẹ̀yin mélòó lẹ wà lọ́dọ̀ rẹ̀ èmi nìkan náà ni à ìwọ gan ló dúró dọ́gba nítorí wọ́n sọ pé èèyàn ṣe dọ́gba àfi tí àwọn bá ti ń pé mélòó méjì lọ torí ẹ̀jọ́ máa gbà mí a rí i pé àìmọ̀ àwọn ẹni da ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láàmú ó sì máa ń bí kọjá yìí pé wọ́n tún máa ń dàgbé sí ayé ara wọn rú nítorí ti da nínú ọ̀rọ̀ rẹ̀ yóò wá bàjẹ́ ńlágbára rẹ̀ ó ní kìkì lọ́rọ́ lò kí n máa ṣe sùúrù inṣàlá inṣàlá nígbà tó bá wà lìdáná ó níyàwó tó pọ̀ ọlọ́run sọ pé wọ́n lè fi ha azwajun mutahharatun wa hum fiha khalidun àwọn ìyàwó tó pọ̀ tí wọ́n jẹ́ ni tọ́lọ̀ wọn bá ti dá lẹ́ni tọ́ má wọ́n máa jẹ́ tàwọn ọkùnrin kọ̀ọ̀kan nínú àlùjáná nínú àlùjáná náà láti máa bẹ péré kése láàlùjáná kó má kò sẹ́ni tí ó tọrọ lọ́dọ̀ rẹ pé ṣe láàrin wọn ṣe dọ́gba báwo ọlọ́run ti bá wa ṣe gbogbo ẹ̀ àmọ́ ayé ń bì bọ́ọ̀ bá ṣiṣẹ́ òní jẹun bọ́dà tó bá ṣiṣẹ́ gan lọ́pọ̀lọpọ̀ ọgbà ntọ́ mọ̀ ẹ̀rí tún lè kéré sí ntọ́ lẹ́tọ̀ọ́ sí النبى محمد صلى الله عليه وآله وسلم نتولي كي إلي و كل با جاي لتجو دوبا هنا تسوى لجو في تفياو وني يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء حديث يا الإمام البخاري àti muslim ni wọ́n gbé jáde. anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin mas'ud ó ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n dojú ọ̀rọ̀ ikọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin nítorí pé àwọn ọ̀dọ́ àsìkò ìgbà tí wọ́n wà lọ́dọ̀ yẹn àsìkò kan ni tó léwu púpọ̀ ó sì ń bùkátà àmójútó tó ga nínú at ẹ̀ríkìtẹ́ bá ti bímọ ìgbà tó ọmọ bá wà ní kékeré wọn bá ìyọnu ní ọmọ fún yín tí máa ti ń dàgbà tí máa ti ń dàgbà tó ń dàgbà débi kó náà ti géńdé ọ̀ ń dọ̀dọ̀ ẹ̀rí papọ̀ bẹ̀rẹ̀ sí ní yọjú akpọ̀ yìí máa ń lágbára púpọ̀ lọ́dọ̀ màmí ìjọ màmí lọ débi kó bí máa sá lọ fọ́ màmí kàkà kí ọmọ sá fún bàbá òbí ni ó tún sá fọ́ màmí. ìgbà táwọn màmá yín àwọn bàbá yín ọba tún sọ̀rọ̀ pé wọ́n ló lẹ́yìn náà wọ́n ní ẹni àbá ẹni tá a bá láàjọ tútù láàjù òun tún ti ju ọ lọ ẹnu kọ́ sáfún lẹ́nu. tọ́ àwọn ọ̀dọ́ nígbà tí wọ́n wà lọ́dọ̀ ẹ rí i pé ara wọn mọ̀ pépépépé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò máa ronú bí ká pé òun rí àwọn mẹ́ta mẹ́rin kan lẹ́ẹ̀kan náà kó wọ́n kán lò wọ́n. ẹ rí tí ẹlòmíràn máa bèrè pé ẹjọ́ sáà tí ẹ lè fẹ́ àwọn méjì jọ kan náà kí ló dé ìyàwó méjì jọ kan náà bàbá tẹ́ẹ̀tì fẹ́ kan náà ni no òun ronú pé gbàtí òun bá máa fẹ́ méjì ló máa fẹ́ lẹ́ẹ̀kan náà títí náà bá rí so anabi sallallahu wa dojú ọ̀rọ̀ kọ wọn ó ní ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín tó bá ti ní agbára àti lè bóbìnrin ṣe tó sì lágbára àti gbẹ́rù rẹ̀ ìtumọ̀ bá àná ó lè bóbìnrin lò ó sì lè yẹtù kọkàn máa bóbìnrin sùn ọ akọkọ lọ bá bàbá àti ìyá rẹ tó bá fẹ́ jẹun ó pe bàbá ẹ má gbàgbé ọmọ yín bíi bẹ́ẹ̀ bá ra sọdún fáwọn ará ilé ẹ rà fọmọ ìyàwó tèmi náà á ọ sọ pé dáàdì ẹ ẹ rántí pé mọ̀ ń sọ ọgbọ́n máa yín ẹ gbálé fún wa a'udhu billah aha so ìwọ fúnra ara rẹ kíkà sí pé di rẹ le ọ jẹ́ pé o lè sọkọ fún ìyàwó rẹ o sì tún lè gbẹ́rù rẹ̀ tó o bá ti lè gbẹ́rù rẹ̀ ọkàn lè sọ́kọ́ fún ni kò tí ì sọ̀rọ̀ ńbẹ̀ o o lè gbẹ́rù rẹ̀ àmọ́ o lè sọ́kọ́ fún kò tún sọ̀rọ̀ ńbẹ̀ o torí pé lómi ò kóbó ni akramakumullah tọ́lọ̀ ń bá ti tú àṣírí rẹ̀ kó tó fẹ́yàwó àníjọ́ fẹ́yàwó torí pé Islam ọ̀sọ́ pípẹ́ fẹ́yàwó torí kó lè máa bá yín fọṣọ torí kó lè máa bá yín gbálẹ̀ torí kó lè máa bá yín rọkà torí kó lè máa bá yín Islam ó ní kí ẹ ìyàwó nínú àfojúsùn rẹ̀ òun náà ni kẹ́ ẹ lè bá a jẹ́ ẹni tó ṣe pé yóò lè parama ẹni máa wá wàkúwà ẹni máa ṣèṣe kúṣe ìgbà tí ọkùnrin bá wá jẹ́ pé kò gbádùn ìdí rẹ̀ ṣiṣẹ́ kí ló fẹ́ fẹ́ ìyàwó fún àwọn á ṣe sùúrù fún ọ pẹ̀lú ògo ọlọ́run ẹnu àdúrà náà gba ọ padà máa ṣe bó ṣe yẹ tó o ti ṣe kádùn ọgbà náà kó tó di kó ọfẹ́ yà o. ọ̀hún anidákun má bínú àsìkò tí mo fẹ́ ọ sí ni àsìkò tútù lásìkò òjò bá ti dé ìgbà náà nídìí mi máa ṣiṣẹ́ ọba tí ó dásìkò òjò kó tó di kó ọfẹ́ yà o. yẹn ni pé Islam kì í ṣe pé owó tọkùnrin ní ń ló fi ló ní fi sọ́dẹ̀ tọ́ fún pé kó fẹ́ yà o rárá ó lówó ọlá làáfíà yéésì sọwọ́ jaburata àmọ́ ní ọ̀wọ́ ọ̀hún àbá tó lè fi máa bọ́ obìnrin tó Islam ọgbà pé tó bá rí bẹ́ẹ̀ ó lè fẹ́yàwó Ànábì sallallahu alaihi wasallam ní ká fẹ́yàwó yẹn ó ní òdì kẹ́lì rẹ ju yín lẹ̀ tọ́nídẹ́kẹ́ máa wòwò kú o nítorí pé ẹyin jú ayé òun náà ó níjọsìn tọ́lọ́wọ́n bá tó ní ká máa fi ṣe agbọ́dọ̀ máa fojú wa wòwò kú o èèyàn sì gbọ́dọ̀ gbójú rẹ lọ síbi tí ó ti fi rírì kúrì tó bá ní ìyàwó rẹ ìyàwó rẹ ni kó máa wò ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà àǹbùkátà ká túnra wa rè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fẹ́yàwó ẹ rí i pé wọn ò ní lè síjú sókè kí wọ́n wò ìyàwó wọn yóò máa ṣèṣe kójú tì ọ́ ìyàwó yóò tún máa sọ pé kójú sókè ẹ wò wá nígbà tí èsì pa àfìgbẹ́ rẹ́ra yóò tún máa sọ pé ojú tì mí ni sọ̀rọ̀ pé rí ọ lánàá subhanallah àmọ́ bá ń wo àwọn obìnrin olóbìn tí dáadáa máa wò àti ló wò dẹ́ẹ̀kẹ́ rẹ̀ àti kọ̀kọ́ la pélé mose bá kọ́ tẹ́lẹ̀ àti bá a mú mi áá kí ló kàn ìyàwó tiẹ̀ tọ́yẹ kó wò kó yó kò ní wò yọọ ma ṣiṣẹ múmi ní inú ìjọ fìràwùnà àbí òye wa yọọ ma tán ara jẹ ìyàwó ma wò kó tó òun ti fi àdánwò yìí náà torí pé ìbànújẹ́ ńlá ni fún ìyàwó tọkọ ọba wò ìbànújẹ́ ńlá gidigidi nítorí náà yóò ti mọ̀ pé ẹ eh, òun ò lè pẹ́ mbì òun ò lè pẹ́ mbì torí ẹ̀ ní Islam sọ pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó ọ̀dà tí ọba ti wá gbàgbọ́ yẹ ẹ̀sìn dáadáa báyìí tó ń wo ìyàwó rẹ láwòyò tó ń wo tínú rẹ ń dùn ẹ lágùn sẹ́ta ń pa pàǹdà wọ́n wá fẹ́ẹ́ síta tí ọba tiẹ̀ jẹ́ kò sí ara tí islam fẹ́ mú nù tó fi sọ pé ìwà àtìyàwó rẹ kò sí hòhò láàrin so that anybody whosoever she may be kò sí lóde tí ó wàá fi nǹkan kan tí ó fi gbọpọlọ rẹ kò sí. ìrẹ́ la Ànábì sallallahu alaihi wasallam ló sọ pé tẹ́nìkan bá róbìnrin kan nu wa lóde tóbìnrin yẹn tó wàá fẹ́ mú kọ́kàn rẹ̀ ó tó fi fẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú ìránù tètè padà lé ọlọ́gbáyàwó ẹ̀ torí nítorí lára rẹ̀ torí rẹ̀ fi fẹ́ dàrú ń bẹ lára ìyàwó rẹ̀ náà kálukú sinmi dárí torí ẹ̀ ká fẹ́yàwó ni ó di alẹ́ rẹ̀ júlẹ̀ ẹ̀dùn wa níyàwó ńtọ́ dájú òun náà ní wípé yóò tún lè rọ́lọ́ọ̀sì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń ṣẹ̀ látàrí pa àròbìnrin àlóbìnrin yóò jìnnà sí. bákan náà ẹni tó bá níyàwó ẹ rí i pé kò ní lọ gọ sínú kọ́rídọ̀ kan kọ́ máa wo gbogbo àwọn obìnrin tí ń lọ sí ń bọ̀ lẹ́bàá yunifásitì ẹ̀rọ pọ̀pọ̀lọpọ̀ àwọn yunifásitì àkàràwọ̀n kó mo lọ àfi tọ́lọ̀ ń bá sànú wọ́n máa jáde ń jáde aṣẹ́wó ni láwọn ọmọbìnrin ó lè wọ gbogbo ẹ̀wù tó yẹ pé ìjàkadì ni ó fi wọlé ìjàkadì láfi bọ̀ kíkẹ́ ẹ lè bá a rí bí gbogbo oríkèsè máa yára ní ni àkàràwọ̀kùmọ̀lá ẹ̀ sì ní tí ọmọ lọ wá wá awò kan tó máa ń fi sójú tó ẹgbẹ́ tó yẹn bá ti fi sójú báyìí lọ́pọ̀ gbogbo yẹn sí òhùn wá ju ẹni tí ò níyàwó gbogbo ara yìí. ẹni tó sì níyàwó yóò lè sọ ojú kò ní máa jó lórí wo gbogbo ti ń ṣe zìnnà. lórí kọ́fẹ́ wo gbogbo ibi tí wọ́n ti ń bọ́ra wọn sí wòwò yóò tún lè sọ owó rẹ̀ yóò sọ ẹyin jù rẹ̀ àbí ọ̀hálẹ̀ níyàwó wà máa wá búráùsì bíi ìranù ìyàwó rẹ̀ náà sì máa wù ọ́ sóṣèṣe à yóò kọ́ gba ẹsẹ̀ tí yóò ti gbàgbé kó lẹ́ fi rà yóò lẹ́ mọ́lẹ̀ pàù tọ́ba fọkọ́ fọ́ ẹ̀yin rẹ̀ ni wọ́n wá di ọmú yóò fún ẹ̀wù mọ́ ọlọ́run pé kí ló ń ṣe é bẹ́ẹ̀ ni kí ló ń ṣe ọ gbádùn láṣà pípọ̀ gbádùn ó dàbí obìnrin kanù bàtọ́ fẹ́yàwó wọ́n lọ sọ pé ìyàwó rẹ o ìyàwó ti wọ jìlbáàbù jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ kó tó di pọ̀ fẹ́ gbàtọ́ wọn fẹ́ tán wọ́n á sọ pé ọ̀n fẹ́ kọ́ máa bójú ìyàwó sì gbọ́ sí ọ lẹ́nu bójú ìwọ wa lọ wọ yàrá kan tí o gbé kọ̀ǹpútà sí ọmọ wa lọ browse ọmọ wa àwọn blue film tẹ̀sí ma pé gbogbo ń tẹ bá bò títí àṣírí òtúnjọ kan náà ṣe ìyàwó gbàyọ̀ǹda ọkàn wọlé oṣooṣù ẹ̀ nídìí kan ọmọ gbàyọ̀ǹda ọkàn wọ bí tó wà ń jọ kan sí ẹ eh, my love ọmọ pé my love ti ń love ẹlòmíì lórí system tó rí báyìí ọkọ̀kọ́ ti kọ̀mpútà dànù báyìí ọ̀daràn ni ọ oníkèmí ọmọ àbójú sá ọmọ àwọn wòwò kú wò sá tó o túmọ̀ sí kọ́ daràn ni ọ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n padà túkà ní eléyìí sọkùnrin gidi àwọn tó ń wò lórí system máa bá wọn sùn. akramakumullah á rí i pé tíyàn ọba ti níbẹ̀rù ọlọ́run iná ni ó tún fẹ́ yàwó tó tún máa ṣe ti ọ̀dà gẹ́gẹ́ bí ìyàwó kan tó ká ọkọ tiẹ̀ náà ni ọkà pẹ̀lú ọṣẹ yẹsẹ pé ń wẹ̀ ń fọṣẹ yẹn gbòdì ó lóun fẹ́ kí màníyọ jáde láàrọ̀ àà ìyàwó nìyà ọ̀ kí ló fẹ́ yàwó fún àṣetí ṣe ti pẹ́. kọ́lọ́n tó ní kíyàwó náà ká ìyàwó náà wá ní ẹ dákun nítorí ẹ̀rí tọkọ ṣe ni inú rẹ̀ ń bí o kí ló ń lè ṣe à wọ́n lò sójúṣe rẹ bó ti ṣe yẹ yá ni láàrì rẹ sí láàrì rẹ ní kọkàn máa ro kakọ́ máa tẹ̀bà kọ́ máa gún yẹn kọ́ máa ṣe fùfú láà ó sójúṣe rẹ bó ṣe yẹ ìwọ́n ló mọ́kọ̀ rẹ fẹ́ máa hùwà rà ní bá rẹ́ wípé òògùn àbí kí lẹ̀ ń sọ á ní kí lọ gbọ́ nítorí ọgbọ́n náà làwa sọ ìwọ ló sojú sí ọsàn bá lọ́kàn jẹ́ pé a kò sojú sí ọwọ́ atóbi ìjọ mélòó lọ́wọ́ akọ mẹ́sẹ́jì pé Allahu akbar níjọ́ tẹ sọ fún òun ọ̀ká kún òun wò pé òun náà àmọ́ ìgbà tó ń yí ìwọ̀n padà tó tún gbé ọwọ́ mi ọkọ òun sọ fóun pé òun ò tún padà sídìí à ń fọṣẹ́gbòdì ma èmi ọ̀ wá kọ́mẹ́ǹtì ma wọ́ lọ́mọ ẹni tá a wí fún ọ̀gá di ọgbọ́ sọ́pọ̀lọpọ̀ obìnrin fẹ́líọ̀ náà làwọn náà fẹ́líọ̀ lásán because wọn kọ́ lẹ́kọ̀ọ́ lé rẹ̀ kó tó lọ lé ọkọ wọn àfi yé e, báwo lobìnrin ṣe máa ṣe pẹ̀lọ́kọ rẹ̀ sẹ́mi pé nínú tẹ́rìbì àtiwátá ti ní láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ òkè ká kọ́ ọmọ irú ẹ̀kọ́ yun afẹ́ bọ́ ọmọ jẹ́ ni nà án ṣé àwọn bàbá tí wàá kọ́ wa bẹ́ẹ̀ táwọn ẹ̀yà wa kọ́ wa bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa délé ọkọ yóò lọ di fèlìọ̀ àwọn ọkùnrin ọmọ wa wá wà kú wà káàkiri sẹ́yìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ní ìsìn lórí ẹ̀rọ ayélujára wọn oríṣiríṣi nǹkan oríṣiríṣi gbogbo ránù gbogbo òrépè gbogbo rádaràda ńlọpọlọpọ ti kó sórí. ṣé irú àwọn eléyìí náà lóbìnrin kan mọ àbọ̀ a ọkọ lọ́dọ̀ ọ̀nà àjọkọ̀ pẹ́ńbọ̀ ní ọmọ ọgbẹ́ bá nídìí mi kọ́ wá ni à ó ṣe rẹ nítorí pé àwọn ọkùnrin yẹn nísìnyí tí wọ́n ń rí tí wọ́n ń gbọ́ ó ti pọ̀ jù tòkè yẹn mọ́ ọkọ kọkọ rí ó lè ba lè naa lẹ̀ ìwọ náà ló mú lẹ́ni tó ṣe wípé okun lójú à ń bọ̀ síbọ̀ sí pé ọmọ wa wà kú wa káàkiri anábìrin wa ahsanu lil farj òun náà ló sì lè mú yẹn ṣọ́ abẹ́ rẹ̀ téèyàn bá fẹ́ yàwó èèyàn máa ń ṣọ́ abẹ́ rẹ̀ wa man èèyàn ò lágbára àti lè fẹ́ yàwó èèyàn lè bọ́ obìnrin lò ṣùgbọ́n èèyàn ò lè gbé ẹrù ẹ̀ èèyàn lè gbé ẹrù ẹ̀ ṣùgbọ́n ara èèyàn ò jí pépé. ṣe irú eléyìí ò lè fẹ́ yàwó akramakumullah á lágbára àti lè fẹ́ yà ká máa ṣe yà máa kẹnuru kó fi sẹ̀sìn fọlọ̀ fa innahu lahu wija tó lẹ́ni tí wọ́n yà mú báyẹn yọ dàbí kí wọ́n tẹ̀ lọ́dà ni ẹni tí wọ́n sì tẹ̀ lọ́dà kí lọ́ fẹ́ máa wá kò ní wá nǹkan àwọn ọ̀dọ́ wa arọ̀ ike kóníkàlùkù wa gbìyànjú láti fẹ́yàwó kóníkàlùkù gbìyànjú láti lọ́kọ nítorí pé tábà fẹ́yàwó oríṣiríṣi ìdẹ̀ra làwọn náà rí mbẹ́ oríṣiríṣi dáadáa ni ó ṣẹlẹ̀ sí wa mbẹ́ àwa náà gán àti ẹ̀jẹ̀ ni tó jẹ́ pé ó lè mójútó nǹkan láì jẹ́ pé ó ń bùkátà kẹlòmíì ó tún kún lápá. ṣùgbọ́n bàbá yẹn pé wọn nìkan náà ló ríra rẹ wọn nìkan lọ dára rẹ mà nítorí súnmọ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìwà responsible tọ́mọ bá ti níyàwó nìsín wọn náà ti bẹ̀rẹ̀ sí ní bear responsibilities kódà àwọn bàbá rẹ màmá rẹ wọn máa wò pé yes ọpọlọ ọmọ yìí ti ń pèsè torí ọwọ́ tí ó fi máa handle àwọn nǹkan àti bí ó sì máa wá solution fún àwọn wàhálà àwọn náà rí pé àkìnlábí bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin ọ̀pọ̀lọpọ̀ màmá yìí mà kọ́ ma wọn wọ́n gbọ́n kọjá sísọ wọ́n sì jiná kọjá báwọn ṣe ń lérò àfi tán bá délé ọkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táyọ̀ máa rò pé ẹ fẹ́ kọ́ ẹ fẹ́ kọ́ ẹ fẹ́ kọ́ ẹ ti rí kí ni ó náà ti ṣe àṣẹ́fojú wo bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ó náà ti ṣe lọ́nà tó dáa jù torí ẹ̀ nígbà tí àwọn ọmọkùnrin wa tí wọ́n bá kọ̀ láti níyàwó oníyàwó alẹ́nu bí wọ́n mú àwọn ọmọ ọlọ́mọ wọ́n ń fún wọn márùn ògiri nínú òkú nígbà táwọn ọmọbìnrin táwọn náà bá láti lọ́kọ kò yà wá lẹ́nu wípé àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn novels burúkú wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn fíìmù ọ̀ránù èyí tí máa mú kóbìnrin ọmọ owó obìnrin kọ́nà wọn ẹlẹ́dàá kọ́ sànù wa. kóbìnrin ilẹ̀ obìnrin kìí gbèsù ilẹ̀ obìnrin kìí gbèsù tóbìnrin bá lè lọ jáfara tọpẹpẹpẹpẹ kó tó lọ́kọ yọ ìyàlẹ́nu bí òdodo ní pé ilẹ̀ obìnrin kìí gbèsù ó lè délé ọkọ nísì kó kojú ìṣòro tí ò tí ò mọ̀ kó lè kojú rẹ̀ láyò bóyá àìtètè rọ́ọ̀mọ́ bí bí ẹni tó wọlé ọkọ nìyẹn lẹ́yìn ìgbà tó pé thirty five years ó wá sí fourteen years pẹ̀lọ́kọ òun fi lọ bí forty nine years ọlọ́run kádàrá kọ́ ọmọ wà láàrin so ó ti wá wọ àwọn ọdún nǹkan oṣù ọ̀wámá subhanallah ó wá ń sunkún lẹ́ni tí ń sún ẹ̀jẹ̀ ẹ dákun solution wo lẹ rò kó lè wà mọ́ onífẹ́ rọrùn àbí ìtọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kó tún lọlé ọkọ ìgbà tó wá délé ọkọ wá ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù oyún ọ̀wà á ń bọ̀sibọ́sí pápá bímọ wọ́n padà wá parí sórí pé wọ́n lóbìnrin yẹn ti dàgbà ó lọ bí fifty five years náà ronú wípé bóyá wọ́n lè gba àtọkọ rẹ̀ kí wọ́n fi kún ẹyin tiẹ̀ wọ́n dà papọ̀ ẹ̀sìn máa ń sinú physics wọ́n padà wá tún dá padà sínú obìnrin yẹn pé bọ́yọ̀ lè fi di oyún kóòrù ìgbà tí wọ́n gba ẹyin ìyàwó wọ́n á rí i pé ọkọ tó ń tí kò ti dàgbà ju ìyàwó lọ gan àtọ̀ tiẹ̀ sì ń ṣiṣẹ́ ẹni tó lè dọmọ pọ̀nbẹ ṣùgbọ́n ẹyin tìyàwó ti lẹ ẹyin tìyàwó ti lẹ bàjẹ́ wọ́n á ní táwa lẹni tí ó volontia tí ó gun àwọn lẹ́yìn láì jẹ́yìn adìẹ akramakumullah torí ẹ̀ kéèyàn tètè lọlé ọkọ bíkọ́sì tọ́lọ̀ ń bá lọ kádàrá pé wàá lọ wà sẹ́mi kí tẹ́ bá tètè mà wọ́n tètè máa wá solution fún un yàtọ̀ sẹ́ni tó pẹ́pẹ́pẹ́ tilẹ̀ ti sú gan lọ́wọ́ pé tó máa rí solution gan ó lè má wúlò fún un ma torí ẹ̀ arọ àwọn òbí náà kámẹ́tẹ́ni tí wọ́n máa lọ àti lọ́ọ́lé ọkọ àwọn ọmọ wa la ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa ti sọ pé ó kéré ó kéré fúnlé ọkọ ọmọ ọdún mélòó ni ọ báyìí àwa bí màmá náà bí ẹ̀yin náà ọmọ ọdún mélòó ni báyìí ó lò ti tó forty three ọmọ yìí tó fẹ́ lọ́ọ́lé ọkọ ńkọ́ ó sì ti wà lọ́mọ twenty four twenty three forty three minus twenty four nineteen nineteen ìyá ti bímọ o ìyá wa sọ kọ́ ọmọ twenty four sí kéré abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o kí ni wọ́n pe lẹ́yìn àbòsí nù sẹ́mi kí nígbà sẹ́yìn ti one twenty four bóyá ti bímọ kẹta tó kìí ṣe léyìí tẹ kọ́kọ́ bímọ ẹ wá sọ kó kéré fúnlé ọkọ ok ọdún mélòó náà wàá tó tí ó fi tó lọ lé ọkọ wọn bú kàtà kó pé forty sá a'udhu billahi minash shaitanir rajim tẹ́lẹ̀ ìjẹba àwọn. bàbá tó lọ́mọ kéré kò tí ì tó lọ ilé ọkọ á rí pé ìwọ gan alára wọ́n fobìnrin lọ́ọ́rì wípé eléyìí ń sì ń wọ́kọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ àkọ́kọ́ béèrè tó ọkọ ọmọ ọdún mélòó pé twenty nine ah, no no no àwọn ọmọ bí ọmọ eighteen nineteen lèmi fẹ́fẹ́ sá ọmọ ti wọ twenty four olókèrè fúnlé ọkọ. ìwọ tí wọn náà ń wọ ọmọ eighteen nineteen táwọn aráyé yòókù náà ya arúgbó làwọn wà ní. lọ́wọ́ túmọ̀ sí pé kó kálukú wa kó ara tí Islam fi sọ pé káwọn náà fọ́ọ̀mù fámìlì wa ó náà ní pé bóòlù àwọn náà sì di ẹni tó bímọ bóòlù àwọn náà sì di bàbá báwo làwọn náà sì di màmá báwo lèyìn ò ṣe ní tán àfi àfi ká lọ́kọ. àwọn nìyẹn bá a lọ bá a níyàwó tá a lọ́kọ èèyàn ò lè tán láyé torí wọ́n ń bára wọn sùn wọ́n ń bímọ. wọ́n á sọ pé àfi kéèyàn pọ̀ láyé kéèyàn sì má tán láyé látàrí zina nítorí pé àwọn ọmọ zina àwọn ọmọ burúkú nìyẹn. النبي صلى الله عليه وآله وسلم وصلنا حديث كتب سعيني له أني ألوم أمي wọn ò ní yéé máa wà nínú oore lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ láàrin tọmọ zina bá ti pọ̀ láàrin àlùmà mùsíbà bẹ̀rẹ̀ fìtínà dénú ẹsì rí fáwọn yorùbá náà wọ́n ní gbogbo agboolé tẹ bá rí ti ń tòrò ọmọ àlè rẹ ni ò tí ì dàgbà so ọ̀rọ̀ tí yorùbá wí wọ́n jí múnú àdìsá nàbì sallallahu alayhi wa sallam tóró ní àlùmọ́ mi kò ní yé máa wà nínú orí lópin ìgbà tó máa zì náà bá ti pọ̀ láàrin. torí akramakumullah bóun ni yóò ṣe kọ̀ bóun láti ṣe sọ ìbí wa níbi mà pé ọmọ tèmi lélẹ́yìí yé sọ ọmọ rẹ tí wọn lọ fi mà pé ọmọ tiẹ̀ ni kìí ṣe tèmi àfi ká tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ olùkọ́ wọ́ọ̀dù. hospital làwọn yóò ti fẹ́ lura wọn pa torí pé ńgbà fi ma ẹnìkan wá ọgbọmọ ó ní ọ ẹkú rìn ọmọ mi jòjòló ibi ti ń gbé lẹ́nu kọ́ bá ti pé ọmọ olómọ rẹ jòjòló bá ń wá obìnrin pé ta ló nínú wa ó ní gbogbo yín náà ni <laughs> ṣé pin sórí ni ni àbáyà. ṣe ẹsẹ̀ ni wọ́n kó ni abẹ́yìn subhanallah torí ọmọ olùkọ́ wọ́ọ̀dù ẹ̀ mórí tọ́lọ̀ ń ṣe fún yín nígbà tẹ̀ ń dunú pé wọ́n bímọ fún yín táwọn èèyàn ń bá yín yọ̀ tẹ́yìn náà rọra ń rẹ́rìn músẹ́ nítorí pé ẹ̀sẹ̀ zìnà ni tó bá pé zìnà lẹ́sẹ̀ ọkàn yín ò lè balẹ̀ káyipẹ́ ọmọ kan obìnrin kan bí fún yín lọ́nà zìnà wọn fà á ká lẹ́nìkan wá ní ìwọ jẹ́ ẹ̀ríkọ́ ti fẹ́ tó ara pé kọ́mẹ́jọ pé ń wọ ọmọ yìí o torí ọ̀nà tá a gbà bí ọmọ yìí kọ́mẹ́lọ jẹ́ pé òun ló àbí òye òun ni ọmọbìnrin yìí bí fún kúmá olùyẹ̀kọ́ ń gbọ́ ọmọ ọlọ́mọ tọ́ ni ọba àjẹkọ́ ọ̀nìkan náà lọ́ba ṣe sí ọmọ ọlọ́mọ náà ni ọ̀rọ̀ ọmọ tọ́ tọ́rọ ọmọ sí náà ní bàbá kí ló ní ìyá nìkan ló ní. bákan náà alẹ́ Islam ó ń fẹ́ ó ní kálukú wo tiẹ̀ láwọn kan tí ọmọ kó kápá àwọn ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni kò lè ṣeéṣe láìpẹ́ yà wò Islam tún wá ń fẹ́ pé ìwọ ọyàn bó ṣe wà wò kó o sokun ẹbí pọ̀ pẹ̀lú àwọn èèyàn míì tí ìbíjọ dà yín pọ̀ báwo ló ti fẹ́ sokun ẹbí nígbà tí wọn náà bá kọ̀ tó o fi máa tó ọ̀fẹ́ yà wò a lè sokun ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni Islam ń fẹ́ kọjá pé láwùjọ wa àwùjọ wa dá a máa farigímà a máa fàjàgbà kò lè ṣeéṣe àfi kọjá pé oníkàlùkù wa fọ́ọ̀mù fámìlì bẹ́ẹ̀ náà ni Islam fẹ́ ká láàánú ká láwọn èèyàn kan ń ṣàánú kò lè ṣeéṣe àfi ká fẹ́ yàwó Islam fẹ́ ká láwọn kan tá à máa náwó lé lórí kò lè ṣeéṣe àfi ká fẹ́ yàwó torí ẹ̀ ìgbéyàwó nínú Islam Islam sì wá lójú kòkòrò láti fẹ́yàwó ó sì dá àwọn ọ̀dọ́ ó dá wọn yarí pẹ̀lú ìsẹ́ni lójú kòkòrò yìí àwọn àyà kúránì lọ́pọ̀lọpọ̀ àtàwọn àdìsá nàbì sallallahu alaihi wa sallam ni wọ́n pè wá lọ sí ìdíkà fẹ́yàwó nítorí pé ìyàwó níní ọkọ níní òun náà ni búlọ́ọ̀kù àkọ́kọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ mọlé epo náà fẹ́ ní ẹbí tòun àti pé àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríyà wọ́n ní ìgbéyàwó òun náà ni al-aqdu alladhi yu'ti li kulli wahidin min az-zawjayni haqqa al-istimta'i bil-akhar ala wajhin mashru'. òun náà ni contract tí ó fún èkíní kejì ọkọ àti ìyàwó láǹfààní àti lè jẹ̀gbádùn ẹnìkejì rẹ̀ lọ́nà tó ṣe pọ́pọ́fin ọlọ́run nígbà ń pè nígbèyàwó ni àjọṣepọ̀ tí ó fún èkíní kejì ẹni tọ́jọ́ da nǹkan pọ̀ yẹn láǹfààní àti jẹ̀gbádùn ẹnìkejì rẹ̀ lọ́nà tó bófin mu. báwo báwo láti wá máa fẹ́ yàwó Islam ó sì wá lójú kòkòrò pé ká sẹ̀sà ká sẹ̀sà obìnrin tá a fẹ́ fẹ́ ni àjọṣepọ̀ kan ni tá a fẹ́ kọ́ máa lọ bẹ́ẹ̀ lọ́lọ́pàá gangan tó ṣe wípé kò ní í wá sópin àfikọ́jẹ́ pé kú wọn ká bí Islam sì ń fẹ́ gbéyàwó torí ẹ̀ ló ti jẹ́ pé afẹ́yàwó akọ̀yàwó lẹ̀wọ̀n kì í ṣe ti òfin ṣẹ̀ríà tó peni lọ sí di kájẹni tí ó darapọ̀ mọ́ àwọn àní tí máa ń ṣe bẹ́ẹ̀. àmọ́ tó bá yẹ pé kò sọ́nà àbáyọ mi níbi àìgbọ́ra ẹni yé èdè òyédè tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí wọ́n túká lọ Islam ò bínú sí pé wọ́n á túká ń gbà torí ẹ̀ ẹni táwọn àjọ máa bẹ lọ bẹ́ẹ̀ tẹ́ pé ikú iná ni à ń wò ó pé yọ padà tú wa ká ó yẹ kó pé ẹni tí ó wù wá pé kírú ọmọ abẹ wa a sì ní fẹ́ fi ohun ọba àfà fi Islam ní ẹsẹ̀ ṣàyàwó nínú àwọn tó níwà tá a ẹni tó dáa. ẹni tó lẹ́sìn ẹni tó ṣe pọ́ ẹni tó ṣe pé ọkọ̀ abẹ́rẹ́ má kìí sọ ń ṣekúṣe kìí sọ ń ràn. ìsìláàmù ṣe wá ó ṣe wá ní káàdì níbi àti tẹ̀sà àyàwó lásán látara báwo lórí bóun ló ṣe dáa tó. báwo ló ti rẹwà tó gbogbo eléyìí rọ lásán ni o ẹni bá wo wípé obìnrin yìí áà ah, ó ti rẹwà jù ojú rẹ ti ń ohun rẹ gan lè pààyàn tó níjọ́ padà pọ̀ náà nítorí pé wíwo àwọn nǹkan yẹn ó náà nítumọ̀ ṣùgbọ́n kì í e e tàbá fẹ́ yàwó arẹwà ojú tá a fi rí nígbà tá a fi kọ́kọ́ fẹ́ òǹkọ́ láàtún máa fi rí mọ́tò bá tó sùn kan sígbà ó sì bẹ̀rẹ̀ sí ní sá lójú wa ah, bí mo ṣe rọ́ọ̀mù ẹ̀yìn nígbà tí wọ́n kọ́ fẹ́ kọ́ lórí máa o wọ́n lọ sọ́ra rẹ o mójútó ara rẹ máa o díẹ̀ díẹ̀ náà Islam kọ̀ fún wa láti ti torí ilé ńlá ẹbí ńlá tóbi ti wá wọ́n ké torí rẹ̀ láti máa fẹ́ ìsìláàmù sì tún kọ̀ fún wa láti torí owó tí ń bẹ lọ́dọ̀ obìnrin wọ́n ké torí rẹ̀ láti fẹ́ ìsìláàmù kọ̀ fún wa o láti ṣẹ̀ṣẹ̀ ẹni tá a fẹ́ fi sì gbé ti ara wa nínú ìgbésí ayé wa táwa pẹ̀lú rẹ̀ ọjọ́ mọ́ wà nígbà tó dùn nígbà tó kan nígbà tí ń dá nígbà tó kù díẹ̀ káàtó láì jẹ́ pé a sì wádìí fínífíní ta lọ́mọbìnrin yìí ilé wo ló ti jáde àwọn ta làwọn òbí rẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń jọ ń gbé pẹ̀lú ẹ̀ báwo ni ìwà rẹ̀ rí. torí tó bá ti lọ kẹsẹ̀ bọ́tọ̀ kọrùn bọ́ kẹ́ bọ̀rùn. ìyẹn sì máa fẹ́ yàwó ní wọn padà rí pé kò pé òun kò wó téèyàn ní mọ́nà àbáyọ kódà yóò tì ọ lẹ́nu láti sọ pọ̀ pọ̀ lẹ̀ torí ìsọnu tí ọba dé yọ kọjá àbíkí àfọ gbogbo ayé gbọ́ kó ṣe ìyàwó lánàá gbogbo ayé tó wá gbọ́ lẹ́yìn oṣù kan pọ̀ ọkọ̀ ìyàwó òun aa irú ìyàwó lọkùnrin kò ní sùúrù táwọn máa wí nù torí pé talábàárà láàárín ẹnìkẹ́rì délé kan náà nítòhún ṣe fún ọ ntí wọ́n rí nínú wa rẹ̀ àti ṣesí rẹ̀ tí wọ́n fi fẹ́ tú lẹ́kọ́ máa lọ àwọn òní rí kíkọ́ ọ̀lẹ̀ tọkọ̀ ọ̀lẹ̀ làwọn torí ẹ̀ Islam oníkẹ́sì wádìí ta lóbìnrin jẹ́ fẹ́fẹ́ inú mọ̀lẹ́bí wo ló ti jáde kó wọ́n rí inú mọ̀lẹ́bí wọn láì jẹ́ pélé ológun lẹ́ lọ́ọ̀ ètùkọ́ yà lọ sílé babaláwo kan bàbá yẹn wò kan bó ń jálàbí kan pé kọ́ bá yín wò bó lóbìnrin yìí bó ló máa rí kí ló ríran rí òpònú tiẹ̀ náà tó ń fi lura wọn pẹ̀lú ìyàwó rẹ̀ lójoojúmọ́ sẹ́wọ̀n kó náà tó ti yẹ kó rí kóhùn àti ìyàwó yọ̀ máa lura wọn sọ yẹ kó fẹ́ ó lóun ọ̀hún ò tí gbowó nígbà tó ń fi fẹ́ yàwó kò burú ó ti gbowó ní ìsìn ó ti gbólu gbàdá bá tún rọtún la síjọ́ tá a sọ̀rọ̀ ìyàwó tún la kókó apẹ̀rẹ̀ ọ̀làmọ́ lórí òríra ni ọlọ́wọ́ bá lè kán lọ́wọ́ tó pamọ́ àmọ́ èèyàn béèrè ẹ sì béèrè kí ti lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ o ẹ̀sẹ̀ wọn kọ́tà òdì fẹ́ kọ́tà fún yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin tó náà bá wádìí ọkùnrin kí ti lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ o lórí tó bá béèrè lọ́dọ̀ àwọn ọ̀tá à kí ni wọ́n tún sọ bẹ́ẹ̀ bá fẹ́ru eléyìí ó kó lórí ibú ṣètọ́ni ó béèrè lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kó súnmọ́ kó wọ́n sòdodo fún ọ nítorí pé téèyàn bá lè rí ìyàwó sẹ́sà òǹkan ni sábàbí àkọ́kọ́ tí máa jẹ́ kí ilé èèyàn kó jẹ́ ilé tí ó láyọ̀ ìsì máa ṣe sábàbí kọ́ pé tọ́lọ́mùbá kọ́ bá kádàrá pé ká àwọn ọmọ padà di ọmọ tó dáa àwọn ọmọ nínú sẹ̀mí nínú ẹ̀mí wọn lára wọn ìṣesí wọn ìwà wọn gbogbo ọ̀dà yóò wù yàn wò. àmọ́ tó bá lọ ṣẹlẹ̀ pé obìnrin burúkú ló fẹ́ ìyàwó rédèrèdè ló gbé ẹni rádaràda lọ fẹ́ Allah ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ìwọ ọkọ gbà àwọn ọmọ náà rírì torí ẹ̀yin kájú ìyẹn kájú mọ́kọ. èyí sì kanjú mú yà o èyí fara balẹ̀ adúlọ̀ tó a kùn kíkọ́ lọ́wọ́ bá kọ́bá yẹn ṣẹ̀ṣẹ̀ àyàwó tó dà èyí lè máa bẹ̀ lọ́n fọ́dún gbọ́rọ́ ọlọ́n fún mi níyàwó tó dáa fẹ́ ràn mí lọ́wọ́ jẹ́ ríyàwó tó dáa láti fẹ́ ọlọ́n fún mi lọ́kọ tó dáa ní ràn mí lọ́wọ́ jẹ́ lọ́kọ tó dáa láti ní wàláhì ó padà rí pé àdúrà ọlọ́wọ́n bọ́ sànù rẹ̀ náà ni àmọ́ ọmọ gbọ́n ọmọ mọ̀ èmi degree holder ni máa bí wọ́n ti lè máa ṣe kíni ọ̀ padà múmu kúmu náà ni ọ̀ padà múmu kúmu torí ẹ̀ àwọn nǹkan tí Islam ní ká wò tá a bá fẹ́ ṣẹ̀ṣà yàwó alákọ̀ọ́kọ́ nínú nǹkan ní kíkà ṣẹ̀ṣà yàwó tó dáa a ti sọ bí islam ti ṣe sọ pé ká wá ìyàwó tó dáa táwọn àròyìn tó dáa ti ń bẹ lára rẹ̀ kó nù lè bá bímọ tó dáa fún wa nínú àwọn kẹta wàá wò nígbà àkọ́kọ́ àǹtẹ̀kùn nàdá tó kóló kéwàdì ìyàwó yẹn gbọ́dọ̀ níwà kó sì lẹ́sìn gbogbo ìyàwó tá a bá fẹ́ kó níwà kó lẹ́sìn ẹ̀sìn tẹ́rí yẹn òun náà ní nǹkan tí ó pàtàkì jù tá a máa wò níbi pa afẹ́fẹ́ yàwó torí pé ìyàwó tó bá lẹ́sìn kì í tẹ̀lé fẹ́nu rẹ̀ kì í sì gbà fúnra ara rẹ̀ láti ṣe nǹkan kan tí ó balẹ̀ rẹ̀ jẹ́ ẹni tó bá lẹ́sìn ẹni tó lẹ́sìn kò ní pa ìtọ́jú àwọn ọmọ tiẹ̀ tì fún nání kò sì ní pa ìtọ́jú àwọn ọmọ rẹ̀ tì fara àdúgbò kò sì ní jẹ́ni tí kò máa sojú sí fọkọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nítorí pé ẹ̀sìn tó níyàn yóò ti kọ́ ní gbogbo ẹ̀ ẹ̀rú ọmọ bá láti sin tí ò ní jẹ́ kó bá dáadáa pàdé lọ́dọ̀ Allah. a sì mọ̀ pé ẹ̀sìn tó náà nìkan náà la lè fi tọ́jú àrùn àrùn náà kàn ẹni tó bá lẹ́sìn téèyàn bá fẹ́ ẹyin òṣòfò ẹni tó bá sì lẹ́sìn ẹ lè bá ìwà pálapàla pàdé lọ́dọ̀ rẹ̀ torí ẹ nǹkan pàtàkì tó lè múni fẹ́ obìnrin láyé ọ̀nà lẹ́sìn rẹ̀ ojú ń dán olójú tòmátò olójú báwà irọ́ ń gbogbo eléyìí dárí ètò ètò jà ní kíni àti ẹ̀sìn ló jà. Ja nítorí pé tó o bá ti sẹ́ni tó lẹ́sìn ó síra rẹ ni o. ọlọ́run ẹlẹ́dàá wa ní fassalihatu qanitatun hafizatun lil-ghaybi bima hafiza Allah. àwọn obìnrin rere àwọn náà làwọn obìnrin tí máa dúró sílọ̀ pé sẹ́ni tó ti pọ́ pa wọ́n sì jẹ́ni tí máa sọ. So, ìtọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó ní kí wọ́n sọ wọ́n á máa sọ. anabi sallallahu alaihi wa sallam náà sọ pé tunkahu al-mar'atu li arba'in nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ fẹ́ àwọn obìnrin li maliha wọ́n máa fẹ́ wọn torí dúkìá tí wọ́n ní wa li hasabiha nítorí ìdílé ńlá tó ti jáde iyì tó náà ní báwọn wọlé jamali ha àti nítorí ẹwà rẹ̀ wọlé dìínì ha wọn a sì máa fẹ́ wọn torí ẹ̀sìn wọn fọrọbì dàtí dín ìwọ jèrè ẹni tó lẹ́sìn ni o ẹni tó lẹ́sìn ni kò jèrè tẹríba tiẹ̀ dá tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ padà jèrè ẹni tí èèyàn bá fẹ́ tó jẹ́ pé kò lẹ́sìn ọkàn bí ẹwà ni kò lẹ́sìn ọkàn lówó ni kò lẹ́sìn ọkàn tìdílé ńlá wá ni kò sí tàbí ṣùgbọ́n pé tó bá kí torí ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yòókù náà bá fi fẹ́ obìnrin tí ò lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n pé òfun náà lọ́ọ́ padà mú. tó ti pé islam ọ̀tako káti torí owó fẹ́ obìnrin kọ̀tako káti torí ẹwà káfi fẹ́ obìnrin kọ̀tako káti torí iyì rẹ̀ látàrí ìdílé tó ti wá fẹ́ islam ọ̀tako ṣùgbọ́n níta àgbàlérò ni pé kò gbọ́dọ̀ jẹ́ torí owó nìkan kò gbọ́dọ̀ jẹ́ torí ẹwà nìkan kò gbọ́dọ̀ jẹ́ torí yìí nìkan ẹ̀sìn náà gbọ́dọ̀ àwọn arúgbìnrin tó lẹ́sìn lásán tó gun rẹwà a sì rí mi tó rẹwà tó lẹ́sìn ọ̀dájú pé tó rẹwà tó lẹ́sìn dà jùlọ tóró ti ní nǹkan méjì arúgbìnrin kan tó lówó tó tún lẹ́sìn a sì rí kan tó ẹ pé ẹ̀sìn lásán ló ní kò lówó ó dájú pé ètò olówó tó tún lẹ́sìn ó dáa ju ètò ẹgbẹ́sìn lásán lónìí lọ. bẹ́ẹ̀ náà ni ètò tí a fi yìí tó tún lẹ́sìn ó dáa ju ètò ẹgbẹ́ ẹ̀sìn lásán lónìí kò jábì yìí lọ. àwa arúbìnrin kan owó lónìí kò lẹ́sìn àmọ́ sọ pé torí ẹ̀sìn ló ń fi fẹ́ fẹ́ yín lórí ẹ̀kọ́ ọ̀lẹ́sì ẹwà lónìí ọ̀lẹ́sì ó ní torí torí ẹ̀sìn ló ṣe ń fẹ́ kẹ́ fẹ́ ọ torí òun fẹ́ kọ́sìn lọ́dọ̀ yìí iyì ló ní kọ̀lẹ́sìn ọwọ́ ló ń mọ̀ pé tó ń bá fẹ́ yẹn mọ̀ kó lẹ́sìn wọn fẹ́ bọ́ sọ́wọ́kọ́wọ́ sẹ́ẹ̀fẹ̀ abẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ dáhùn ẹ̀ sọ pé sẹ́yìn náà ráyè fúnra yín àbí lèkí ó lọ fẹ́ wọ̀ ètò bá fẹ́ wọ lèkí ó kọ́ àwọ̀ madrasa tó siratil mustaqim àmọ́ ọkọ ni wọ́n fẹ́ ní nìsinmi ọ̀rá yìí lèkí ó kankan tẹ́wì bẹ́ ẹ̀ dáhùn tẹ́fẹ̀ abẹ́nifẹ́ akẹ́fẹ́ lọ́dà because sẹ́mikẹ́lì omi ni sìn á sọ pé òun fẹ́ fẹ́ yín torí pé lówó ni o bí ọba jẹ́ bẹ́ẹ̀ irú yín ló wọ́n sẹ́yìn ọ̀fẹ́ ọlọ́mọdé ẹ fẹ́ kà ó èèyàn kó bẹ̀ ni ẹnìkan ní à torí ọlá sẹ́ni ni ó wọ́n á fẹ́ torí ọlá ń lo fẹ́ jẹ ẹ má fẹ́ ẹnìkan sọ yìí pé níṣẹ́ ló ń kọ̀kẹ́ fẹ́ yín torí pé wà á pò ẹ má fẹ́ amẹ́nìkan sọ fún yín pé ẹ̀mí ọ̀mẹ́ yín sì lọ́kọ̀ láyé so ṣùgbọ́n ọlọ́run fún mi lówó ìyìn wá kó sí gbogbo ọwọ́kọ́wọ́ ẹ̀yin imam ni mò ń fẹ́ kẹ́ fẹ́ mi ìwọ ustaz ẹni kọ́ fẹ́ mi kí ló dé wọ́n fẹ́ kẹ́ máa kọ́ mi lẹ́sìn kẹfẹ́ lọ́dà nítorí insha allah yọ padà gbẹ́sìn yẹn yé yóò sì máa lò nù gbèsè ayé rẹ̀ ó sì ti wàá kó ẹni tẹ́ máa rán létí gbogbo gbà sọ wọn pé sọ pé ń fi ọ ìwọ ló sọ pé kí n fi ọ nítorí ọ máa kọ́ ọ ẹ̀sìn ẹ̀sìn náà wàá dà sí mori tó ń ṣe lẹ́yìn tá a kọ́ sẹ́wọ̀n pé ó dùn sọ yàtọ̀ sẹ́ni tó ṣe é pé òun sọ pé owó yín lòun á jẹ ẹjọ́ tó bá ti tọ́kẹ̀ sílẹ̀kùn kọ́ máa lọ bẹ́ẹ̀ sì sílẹ̀kùn yóò fò gànà. tó eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn pàtàkì jàmá ẹ̀sìn pàtàkì yàtọ̀ sí kóbìnrin wa sọ pé mo fẹ́ kọ́ fẹ́ mi kì í ṣe nítorí pé olówó oníkíníkan àmì mi mẹ́sì máa máa kọ́ ọ ṣé irú obìnrin lọ́yẹ kẹfẹ́ ṣé ẹ̀yin ọmọ gbọ́rọ̀ sí ìyàwó yìí lẹ́nu ṣé ìyàwó ló máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni àbọ̀kọ ló máa ń gbọ́rọ̀ sí ìyàwó lẹ́nu ẹ̀ mọ̀ kí lẹ́ẹ̀ máa ṣe lẹ́kọ̀ọ́ ń bì. ó sọ wípé wọ́n máa kọ́ kí ó lọ́wọ́ náà bá lọ fẹ́ sẹ́wọ̀n pé hmm, ǹjọ́ tinubu á bí o tọrọ atẹ́tìrà kalẹ̀ pé lónìí o àlùsùn olùtàládà la fẹ́ kọ́ ó fún ní usulu tẹ̀láṣà túmọ̀ rẹ̀ àwọn àpilẹ̀ mẹ́ta ọjà mígbàtí mẹ́ta tòtòrí pé wọ́n lọ́kọ́ bó ṣe máa ṣe ṣekúṣe tó ọmọ tútùkùtù pé ọmọ akọta ní kí o ṣe ọ sọ̀rọ̀ pé njẹ́ ọmọ kan gbá ni ọmọ kan gbá ni amadé ọmọ kí o yàwó ha so nítorí délé kí àwọn ọjọ́ máa kí ọkọ rọrùn ju kí ọkọ jẹ́ ọmọ kí o yàwó lọ eléyà àwọn obìnrin mi máa ń sá ti sẹ́mi àwọn ó sì ti da ọ̀pọ̀lọpọ̀ lé ọkọ rú ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ wọn rí obìnrin kan máa sọ pé ẹ nígbà tó ń fẹ́ òun ò dẹ̀ mọ kókó ṣe rí nìyẹn ó dà gan tó bá ṣe fọ̀rọ̀ìd kò ní ṣe nàwáfìl ẹ gbọ́rọ̀. wípé ẹ máa mójútó àwọn sọ̀lá wá ti tọ́jú ara ẹ̀ àmọ́ kì í ṣe àwọn nàwáfìl. nígbà báwo báwo sọ ṣe bàjẹ́ ẹni tí ń ṣe fọ̀rọ̀ìd èèyàn dáadáa ni àbí èèyàn kú èèyàn dáadáa ni. òun máa sọ pé ẹ sà òun ọmọ ṣé kìí sin lọ rárá ni ń sin lọ náfìlà ni ó ṣe ẹ̀fì pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tó inṣàlá yọ padà máa ṣe àwọn náfìlà náà. bákan náà ẹlẹ́kejì ìyàwó tẹ fẹ́ fẹ́ ẹ ṣàkíyèsí ike láti inú fámìlì tó dáa tíwa wọn dáa tẹ́sí wọn sunwọ̀n nínú obìnrin tiwa. torí tẹ bá lọ fẹ́yàwó níbi tó yẹ pé ilé burúkú ni wọn lẹ́sìn ìranù ni wọ́n fi síwájú rádaràdá ní sísí wọn kò sí tàbí ṣùgbọ́n ọmọ yìí náà lè ti jàjẹ́ nù fún àwọn òbí rẹ̀ tó náà padà wá sọ lé rẹ̀ di rádaràdá tó kọ̀ǹtró rẹ̀ tí ò ní gbọ́ kọ̀ǹtró torí rẹ̀ tí ẹ̀ bá fẹ́ fẹ́yàwó yóò kọ́ wo bàbá ọmọ tó fẹ́ fẹ́yìn irú èèyàn wò fámìlì rẹ̀ bò lórí. ó súnmá kọjá pé bí ìdìnnìlá tó bá fi ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ náà mú wà bàbá rẹ̀ kó mú àyà rẹ̀ kí wọn náà fi fọ́ọ̀mù fámìlì tó dáa àmọ́ bàbá fi ń fọ́gò bàbá tó yẹ pé ń gún kò bàbá tó yẹ pé ń gún ni mi lè fẹ́ bá yín sọ̀rọ̀ kan pàtàkì ọba tún fa gbóhùn ọ̀rọ̀ wo lọ̀rọ̀ pàtàkì yẹn mò ń gbọ́ báyìí polisi charge pé òun fẹ́ fi ọmọ yín ni pé à ṣé ìwọ lè o lè fọ́gò sẹ́wọ̀n pé irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ ó náà mọ ọwọ́ ẹni tó bá lè fọ́gò fi tiẹ̀ ni ìní ọ̀fọ̀ mọ́ wọn náà sọ pé ọ̀ lọ́lọ́ wa ń bọ́ ọmọ rẹ̀ pé ọmọ ọmọ ta pé ọmọ bàbá òun ní bàbá àti àtẹlẹ kò tó fẹ́ ọ sọ nǹkan mi tẹ̀lé ìtumọ̀ sí pé bàbá rere ni ká máa wá ti fẹ́ ọmọ wọn ká má fẹ́ àwọn ọmọ àwọn bàbá burúkú ẹ̀yin náà sì ti ń rí inú láìpẹ́ nínú nǹkan táwọn yẹn máa ń report oníkíyàwó ń wá rẹ̀ ó dá gbogbo nǹkan tí wọ́n tó bá ní kó se kò ní ṣe ìfẹ́nu rẹ̀ lọ́ọ́ máa ṣe tí wọ́n bá lè lọ fẹjọ́ sùn àwọn òbí rẹ̀ gan wọ́n sọ pé ah kí ni káwọn wá ṣe sí sẹ́wọ̀n kí ńgbà tẹ́ bá ti fẹ́ ọmọ nílé tí ọ̀dà kí ni kò ṣe sí lóòótọ́ tí kò tuntun bí ni wàhálà ti ẹ̀rìn kì í ṣe wàhálà tàwọn mọ́ torí ẹ̀ ẹjọ́ ká máa kíyèsí o kì í ṣe kó ju obìnrin dání ká máa wò ojú bàbá rẹ̀ ọba rí sákúsákú kí ti ya rẹ̀ orí sákásáká eléyìí tó dáa lọ́dọ̀ tiwa ni kí sí mọ̀lẹ́bí yìí sí mọ̀lẹ́bí tó nípa ẹ̀sìn sí mọ̀lẹ́bí tó máa mójútó ń tọ́ pàtàkì o tó máa ń jìnnà sí wà burú torí pé ọmọ yìí náà kò jábọ́ láti sánmà síbẹ̀ àmọ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti tọ̀ so téèyàn bá wá fẹ́ ọmọ níbi tó dáa ẹ máa pariwo náà ní títí láéláé nínú tẹ́sán wò òun náà ni kí obìnrin kọ́ jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ kó jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ó sì jẹ́ ẹni tó pọ́n kó má di afọ́nu fọ́ra. láṣẹ kì í ṣe skul láfi wọn o tó bá yẹ kí skul and certificate láfẹ́ fi wọn àwọn obìnrin tí ó ti ní certificate ńlá wọn ní lọ́kọ. nílẹ̀kọ̀ lílẹ̀kọ̀ èèyàn kọ ẹsẹ̀ dìgbà tí èèyàn bá lọ skul torí pé gbogbo àwọn èèyàn láyé ẹ̀rí kó agbọ́n jura wa lọ a sì lẹ́kọ̀ọ́ jura wa lọ ọgbọ́n àtẹ̀kọ́n kìí ṣe skul ọ̀pọ̀lọpọ̀ ti mú ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ sí skul tó yẹ pé abọ̀ ló mú bọ̀ mbẹ̀ òdo lọ́gbà jáde mbẹ̀ náà lẹ́sẹ̀ ẹ̀rí jáde náà máa béèrè pé ẹ dákun ṣé iṣẹ́ tó ń ṣe owó tó ń gbà sọ́tọ̀ àkùsẹ́tọ́ onítorí pé sàtífíkẹ́tì tó ń fi ṣiṣẹ́ wọ́n bò ń ṣe ni tẹ̀sílẹ̀ alẹ́pẹ́ lọ́lọ́gbọ́n àbábọ̀ olè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà táyé darí skul skul náà máa fi wọn ọpọ́n skul náà máa fi wọn ìmà sàtífíkẹ́tì náà máa fi wò pé téèyàn gbọ́n àbí ọ̀gbọ́n tó nímọ̀ àbí ònímọ̀ wàrà sàtífíkẹ́tì pálí lásán ni. ó indicate kó o ti pass through this level and this level and this level lópin ìgbà tí wọ́n bá wá ti sẹ́tọ̀ sàtífíkẹ́tì rẹ̀ yọ wà meaningless torí pé nǹkan yóò kó màsí ọ lórí ìwọ ló jókòó lọ́mọ wá wámọ̀ lọ́mọ wámọ̀ lọ́mọ wámọ̀ tí ó fi jẹ́ pé o ò sì wẹ́ẹ̀rí yìí gbà. èsì sàtífíkẹ́tì láàfin wọn ọmọ mi wà nísìn primary lásán lọ́lọ́ ó sì ní ìmà ó lóye èyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ pólì tó lọ yunifásitì wọ́n lè má gbọ̀ngbọ̀n bá wọ́n lè má lóye bá kì í sì ṣe òyìnbó tó bá ń sọ lẹ́nu rẹ̀ láàmú àfihàn nítorí pé ẹlòmíì ọgbóyìnbó kò nímà ẹlòmíì nímà kọ̀gbóyìnbó sẹ́wọ̀n kóyìnbó èdè lásán ni tó bá yẹ pé èdè lásán lọ fẹ́ fi mọ̀ bí ìyàwó lọ fẹ́ fẹ́ nímà ó padà mú òdo torí pé ẹlòmíì gbóyìnbó kò lè kọ̀wé ètí ń sọ lẹ́nu tẹ́yìn ń wò pé ọ̀dàbí kẹ́ máa pọ́n ètè rẹ̀ lá tẹ́ bá ní kọ́kọ́ wà láì kò lè kọ́ lọ́rọ́ gbé àwùjọ bí tó wá pé gbogbo wọn èso èdè méjì òyìnbó lọ ni ibi tó ti mọ gbogbo àwọn òyìnbó bọ́ọ̀lù gínú àmọ́ tó bá ní kọ́kọ́ kò lè kọ́ tó bá ní kọ́ka kò lè ta irú wọn pọ̀ láyé tó ibi tí èèyàn ti máa ń mọ̀ pé èèyàn nímọ̀ kò nímọ̀ ẹ̀ dán pọlọ rẹ̀ wò ni látàrí ìbéèrè ẹ fi wọn pé a ah, orí ọmọbìnrin pé ọgbọ́n púpọ̀ wá ní wá lọ ní ìwé ẹ̀rí tó inshallah khair títí wọn fẹ́ fà yọ ni pé kò níwèé ẹ̀rí kò túmọ̀ sí kọ́ máa lọ́kọ̀ torí kórì rẹ̀ pé kí la fẹ́ fi ìmọ̀ obìnrin àti kórì rẹ̀ ó pèsè ìwé rẹ̀ ni wọ́n fẹ́ fẹ́ mi kí lè fẹ́ fi ìmọ̀ rẹ̀ ebi ìyàwó lẹ́yìn fẹ́fẹ́ àmẹ́yìn nídìí òye ìmọ̀ atọ́pọ́lọ́ rẹ̀ fáwọn ọmọ yín tó bá bí nítorí pé tí ìyá bá ti lè jábọ̀ ó súnmọ́ káwọn ọmọ náà gọ̀ tí yàrá yóò pè ó súnmọ́ káwọn ọmọ náà yóò pè ẹ̀rí ṣe lẹ́yìn ọmọ sọ̀rọ̀ máa ń dojúmọ́ dáadáa ẹ máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa tẹ̀yìn bá jẹ́ ẹni tọ́ mà. ẹ wàá ní pẹ́kẹ́ nìkan kọ́ jẹ́ ẹni tó wà ń sàkáání yín fóònù ọmọ nìmà torí kẹ́yìn ti máa burú tó wà náà màkà ẹ sì máa dáadáa tó wà nínú mà dáadáa ńlẹ̀ yọ̀ọ́ máa fẹ́ fáwọn ọmọ yín. ẹ ní fàyídà fáwọn ọmọ yín ìdínú tí yẹn bá fi lè lọ fẹ́ olódo tí o máa kankan rárá rárá rárá ẹ gbàgbé ẹ táyì bá ti ń kọ́lé ní ọmọ wò gbàtẹ́ ìbá mú ọmọ lórí tẹ́ mu lọ́rùn pé ẹ̀yin ọmọ ẹ̀kọ́ tí mẹ́kọ́ tí wọ́n kọ́ yín o kò yẹ kẹ́ ẹ má fi ṣeré ọ̀rọ̀ kékeré ní ẹ̀kọ́ kìíní àní kẹ́ ẹ má pẹ́pẹ́ kẹ́ ẹ má pẹ́pẹ́ kẹ́ ẹ má lé má bá ti ṣe bíríkìlẹ̀ yà ó ti tó. tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n lè kẹ́kọ̀ọ́ gidigidigidi ṣùgbọ́n gbà tó lọ fẹ́ yàwó tí ọmọ kankan gbogbo ìyànjú rẹ̀ lọ́ padà já sí pàbó lórí àwọn ọmọ ni. ó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn Islam ní Nàìjíríà wa ni. ó mọ kí ó dáadáa gbogbo ìyẹn ọmọ lọ bá àwọn ọmọ lọ kọ́ kí ó lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìyàwó tó fẹ́ àwọn kúrúntù ni wọn ọmọ kankan nípa kí wọ́n tiẹ̀ ká fún àwọn ọmọ wa discourage àwọn ọmọ nípa kí ó bẹ́ẹ̀ àdáhùn lẹ́yìn pé ẹ̀wọ́n ẹ fi kí ó di nǹkan so ìyá tí ń jẹ àwa gan pọ̀ ẹ má gbàna kí wo ẹ má gbàna kí ó bàbá àwọn ọmọ wa fẹ́ wa kọ́ kí ó yìí ẹ kọ́ kí ikú ń tó ó tiẹ̀ kéré ju gbogbo tíra ìta ni ó kà á bàbá rẹ ni kà á tà so ẹ ìyẹn wà ẹni tó ní mà níwọ̀n obìnrin ní ìsìn tí ò ní mà nípa ìmọ̀tẹ́yìn mà àmọ́ sọ pé torí kẹ́lẹ́ máa pọ̀ òun ló ti fẹ́fẹ́ yín ṣé mo pé kọ́dà kó ti pẹ́ kú kọ́ mà kò ní discourage àwọn ọmọ torí tó náà ń wá tọ́lọ̀ fóònù yóò mọ owó pé káwọn ọmọ wọn mà káwọn ọmọ wọn mà káwọn ọmọ torí pé bàbá wọn ọmọ torí di eléyìí báyìí ìpèníjà ńlá nu fáwọn òbí tá a bí máa àtọmọ alọkùnrin àtọmọ alóbìnrin gbogbo ẹjẹ àfikún ọkọ mà ọ̀pọ̀lọpọ̀ òbí bí wọ́n ṣe máa ronú ọdá wọ́n máa wò pé ọmọbìnrin lélẹyìí ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ ẹjọ́ padà lọlé ọkọ ẹ mọ̀ pé bọmọ yín tó bá ṣe wà qualitative sí inú òòlì ọkọ tó náà wà qualitative àmọ́ tó bá gbé quantity lásán lẹ̀ ń wo àfa kò sẹ́ni tí ò ní lọ́pọ̀ àfi dúró lọ́pọ̀ ọ̀gùn náà ní ìyàtọ̀ ni ọkàn wà láàrin wọn. ọmọ yìí tó ní màtọ́ lẹ́kọ̀ọ́ wọ́n lè máa wá bọ̀ láti ibikíbi kún gbòòrò rẹ̀ òun náà làwọn sáfẹ̀fẹ́. ẹ̀yin gan wù ọmọ yín ọmọ yín ló wura rẹ̀ kí sẹ́ wà lónìí ní ní gbogbo kíníkà ìmọ̀ rẹ̀ ò lójú wà wọ́n torí ẹ kò síye tẹ́ ẹ ná níbi àti kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tẹ́ ṣòfò ó lè má hàn sáwa lónìí lọ́padà hàn lọ́la ẹ mọ̀ kóbìnrin mi ti lọ́lé ọkọ ó ti lé lógún ọdún gbogbo ògbà lóòrèkóòrè lọ́kọ rẹ̀ ń yọjú sáwọn òbí ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá pé a ẹ̀rí ìyàwó yìí tọkọ̀ tẹ̀mọ̀ kí iṣẹ́ ńlá ni sàmútọ́ bá gbọ́ wá fókọ̀sì lórí ọmọkùnrin nìkan àjẹpẹ kò sí wàhálà ẹ rí rìsọ́ọ̀tì táwọn ọmọbìnrin náà gbogbo wọn lọ́mọ gbogbo wọn ní kẹ́ fún ní equal right ẹ jẹ́ káwọn ọmọ yẹn kẹ́kọ̀ọ́ àtọmọkùnrin àtọmọbìnrin ẹ jẹ́ wọn kẹ́kọ̀ọ́ nítorí táwọn ọmọbìnrin náà bá lọ ọkọ kó lè bá gidi ọkọ tí ò ní máa gbé yín lẹ́nu jó tí ò ní jẹ́ ìjà ọ̀la ìta wàhálà ojoojúmọ́ ta ló fẹ́ bímọ tí ọ̀ràn lọ ní ọkọ kan máa ṣe wàhálà ẹbí sì mi là wá. torí ẹ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa kò sínú Islam bí kékeré máa sọ pé torí kọ́ ọmọbìnrin ni ẹ kọ́mọkàn kankan ọmọ òtí ìtò dáfọn fún ẹ kàtí lọ lé ọkọ ni pé kí ni. Islam náà lọkọ wa bá kọ́ ajẹ́ kọ́kọ́ ní báyàwó fakún bó lẹ́yìn ó sì máa fi èlò níjọ́ tí àwọn náà bá ń so gbégbé kiri máa dákúndókòó bẹ́ẹ̀ ń gbọ́ gbàgbé kó máa máa bọ́ fakún akramakumullah èèyàn bùkátà láti tọ́mọ rẹ̀ dáadáa torí kíkọ̀ bá lọ́lé ọkọ ọmọ yín náà tẹ́ sọ pé ó ní achievement kò ní achievement ọmọ yín ló lá achievement ṣe èèyàn gbọ́dọ̀ wá fọmọ tiẹ̀ sílẹ̀ kó wá jẹ́ pé ọmọ ọlọ́mọ ni ọmọ àmójútó a gbọ́dọ̀ gbìyànjú lórí àwọn ọmọ wa àmọ́ àná ni tọ́lọ́wọ́n bá fún wa tọ́ bákan náà nínú nǹkan tá a tún wọ ẹlẹ́kẹrin wọn náà ní kó obìnrin dábàá fẹ́ kọjá bímabíma kọjá bímabíma wọn má sì jẹ́ àgà kí ni tẹ́sì tá a wá lè ṣe tá a fi mọ̀ pé bímabíma lóbìnrin kò sí tẹ́sì kankan dá sí i torí kò sí hospital kan láti lọ test rẹ̀ pé ṣé yóò bímọ sí òní bímọ ọlọ́run lọ́mọ tani ó bímọ tani ò ní bímọ. ṣùgbọ́n sẹ́rí àsọ pé ibi tá a ti mà ó náà ní ká wo màmá rẹ̀ ká wo àbúrò àtẹ̀gbọ́n màmá rẹ̀ bó làwọn náà ṣe bímọ sí. wọ́n ní a ó nìkan ni ìyá rẹ̀ bí o kí ìyá rẹ̀ ó sì tó bí ó ṣe tó gún ọdún lé ọkọ a kò burú ẹ má bínú ẹ̀yọ́ rọra wá ìyàwó ti yí síwájú. wọ́n ní fámìlì wọn gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò ìyá rẹ̀ ọmọ kọ̀ọ̀kan wọn bí láyé kò sí wàhálà jazakumullahu khairan. àmọ́ à ìyá rẹ̀ ó bímọ ó tó méjìlá ẹ̀gbọ́n ìyá rẹ̀ bí mẹ́sàn àbúrò náà oyún kẹtàlá lọ́wọ́ àná ẹ̀. masha Allah la quwwata illa billah ẹ fẹlẹ ń sàpèjúwe pé obìnrin yìí ń kọ́ bímabíma ló náà jẹ insha allah so irú àwọn eléyìí lẹ́fẹ̀ẹ́ kìí ṣe èso yẹ pé kò ní gbọ́ kó dépò pé yóò bímọ bákan náà nínú nǹkan tí ṣẹlẹ̀ àtúnika wò <laughs> lábẹ́ eléyìí á rí i pé àwọn kankan wà tá a tún lè detect lọ́sípítù wọ́n lè wo obìnrin pé ṣé àwọn àrùn kan tí máa kọ dínà kóbìnrin olóyún tí ò sí lára rẹ̀ nítorí pé àwọn àrùn kan wà tó yẹ kí ní hospital medically àwọn lè detect ẹ̀ pé tí máa ń bẹ lára obìnrin kò ní bímọ ní bí medicine wọn ti fi hàn tọ́jú pé tó bá wọ náà ló lè sí a rí i pé kò lárùn kò sí wàhálà lábẹ́ bẹ́ẹ̀ lónìí a tún gbìyànjú láti rí gbóbìnrin tá a fẹ́ fẹ́ yẹn ẹjẹ́ rẹ̀ ọ̀tá kó tiwa genotype rẹ̀ ọ̀tá kó tiwa gbogbo gbẹ mo ti nífẹ̀ẹ́ rẹ̀ jù ní ayé àgbàdọ́lọ̀ bá wí ni csas wọn ló léwu wọn ló léwu torí tí s bá pàdé s ó lè di ss asas the same thing tọ̀ o tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ kọjá aa plus as ó sẹ́pẹ́rẹ́ ibi tó náà ti sẹ́pẹ́rẹ́ ni pé wọ́n bá burú tàrí rẹ̀ rí ọmọ máa jẹ́ as ẹnìkan ní àwọn baba wa àwọn baba la táwọn wo eléyìí nu bí tiwọn ti máa ń gbà nù àwọn wò nígbà tí ọmọ bá wa lọ di síkìlà tàǹdìkà tẹ pé yọọ máa fò ní kúfọ̀ láǹdé. ọwọ́ wọn bá tọrọ kọ́bọ̀ tó ká máa fi jẹun tá a nà sórí pa ntọ́jú ẹ̀ wọ́n á ní yóò máa gba abẹ́rẹ́ yìí lọ́sọ̀ọ̀sẹ̀ abẹ́rẹ́ yìí sì kọ́ sí fourteen thousand kò mọ́ dìde o yóò máa gbà á ẹ rí i pé ọkọ yìí kanra yóò padà dún kanra kọ́dà àwọn oríṣiríṣi ní ti ń láàrin ọkọ àtìyàwó mi èyí ń fẹ̀sùn ẹ̀jẹ̀ níbi tá à ń sí yẹn bí obìnrin tó lọ́mọ mẹ́ta lọ́lọ́ fún ọmọ nǹkan ó máa ń sáré gbogbo lọ síìtù fura ẹ lọ wo genotype ọmọ yìí torí pé as lọ́kọ as ìyàwó wọ́n bá ti pé ss ńlọmọ wọn ní láti gbà làwọn ti kó máa kọ rọrùn kọ rọgbọ. akramakumullah ọmọ kan nu mẹ́tẹ̀ẹ̀ta náà tó ń tún kéré jù òun náà tún sáré wọ́n tún padà débi pé ẹ̀wọ̀ jẹ́nútẹ́ẹ̀fù tiẹ̀ náà òun náà tún jẹ́ ss Allahu akbar tó bá mọ́lẹ́yọ̀ wàhálà ni báwo ni ó ti di méjì báyìí. níjẹ́ wo àwọn fẹ́ra wọn gbogbo ètò ìtọ́dún mẹ́wàá wọn wá ní àyàfi kóbìnrin ọdọ ọmọdé ó bá ń nítorí pé tó bá tún lọ ọmọ bí lọ kí ni àmọ̀ tí ó tún wà. sẹ́sì mọ̀ kó rọrùn láti pìlẹ̀ kò ní ìdíkọ́ dáadó wọn àtọkọ yẹn ọ̀rọ̀ àṣẹpẹ̀rẹ̀tì ni yọ mọ abẹ lọ kí aa kọ́ wá fẹ́ oníṣ torí káwọn ọmọ olùbàmọ̀ jẹ́ as. àkàrà wọ́n kọ́ mọ̀ wá. àbí bí ètò jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra wọn kọ̀pẹ́ ọmọ kan tó bí tàbí kọ̀pẹ́ kò jìnnà ẹ̀jẹ̀ edawon òwò kọ́ dá wọn lójú kó tó fẹ́ ra wọn wọ́n bá tètè lọ wo genotype ọmọ ọlọ́mọ ìgbà tó yẹ pé dojoojúmọ́ ni àárẹ̀ ọmọ ss lọ́mọ. ìyàwó wa sọ pé òun rò pé òun rò pé as lòun tiẹ̀. ọkọ náà tí kò kó mu lórí mu lọ́rùn pé túláàsì àfi kí wọ́n bá wọ ẹ̀jẹ̀ rẹ kọ́ da lójú ìfẹ́ ti pọ̀ jù ìfẹ́ rọ́ àfa ọwọ́ ahàn ní ìsìngbà wọn tún lọ tún ẹ̀jẹ̀ wò kí ni obìnrin as ọmọ wa di ss ọwọ́ ni ọmọ kan táwọn abínú gbogbo mọ̀lẹ́bí ọkọ wa ṣe family meeting wọ́n á ní tí ọkùnrin tí ọba fọwọ́ ara rẹ̀ lé mọ̀lẹ́bí ó lé obìnrin ọba ní kí wọ́n má tẹ̀ tí sọ títí mọ̀lẹ́bí ọba fún ìyàwó ní rìtáyámẹ́ǹtì early retirement wípé ọmọ wa lọ báyìí ìyàwó náà sì ló wọ̀ já ń pátá wọ̀ já ń pátá torí àwọn fámìlì sọ pé ètò ẹbí nìsí kò tí tó sùn mélòó ojoojúmọ́ owó lẹ̀ ń ná lọ sí tù. akramakumullah ọ pàtàkì ká wẹ̀jẹ̀ ọ pàtàkì náà ni ẹ̀sìn Islam ṣe sọ fún wa ike tẹ bá fẹ́ fẹ́ yàwó ẹ máa lọ jìnnàjìnnà nítorí yóò ti káwọn ọmọ yẹn lágbára ànábì ti tọ́ka sílé inú àdé ẹ bá sọ fún àwọn bàbá wa tẹ́lẹ̀ sí wọ́n wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá wò wò ṣùgbọ́n táwọn bá fẹ́ yàwó wọn máa jìnnà bẹ́ẹ̀ rí i pé ní Yorùbá lẹ́bù láti kó bá jọ pa yín pọ̀ pẹ̀lú obìnrin wọn ò ní jẹ́ kẹ́ fẹ́ra yín wọn ò ní ẹ wàá máa fẹ́ra yín. ẹ̀yin mọ̀lẹ́bí mọ̀lẹ́bí báwo àdúgbò pa akọ̀sọ̀ aṣọ káà pa yín pọ̀ ṣé yorùbá dàn o àdúgbò lè dàrú torí ẹ̀ torí akramakumullah ara requirement ni lónìí o lẹ́yìn náà ara requirement ni kí wọ́n wò ó obìnrin yẹn ṣe free from HIV nítorí pé sẹ́yìn máa ń pé ìfẹ́ ti pọ̀ jù pọ̀. ìwọ náà lọ padà kábàámọ̀ pọ̀ nítorí ó lè jẹ́ pé obìnrin yẹn HIV positive ni tó bá ti gbé ìwọ náà gbé gbèkúgbè nù ẹ lọ wò ó bí ọba bínú bínú látètè túká ní sísàn ju kọ́ adigbó délé tán apàdà wàá mà lọ wọ́n wo tiẹ̀ náà wọ́n lè ṣe màláìkà. so lọ́nà tí ó fi jẹ́ pé ọkàn obìnrin náà balẹ̀ tó bá jẹ́ pé ìyàwó kejì lọ fẹ́ fẹ́ ìyàwó kẹta lọ fẹ́fẹ́ ìyàwó kẹrin lọ fẹ́fẹ́ ọ pàtàkì nítorí àlàáfíà àwọn obìnrin yòókù kọ́mọ̀jẹ̀pẹ́ ni tó fẹ́ gbé wáyé àrùn burúkú ní gbé bọ̀ kọ́mọ̀bà sọ di kárí ilé torí ẹ̀ Islam ní ká wo àwọn nǹkan wọ̀nyí Islam wa ni tó bá ṣe é ṣe òun ẹ jẹ́ kí ìyàwó tẹ fẹ́fẹ́ kọjọ́ ọmọge kọ́mọ̀jẹ̀ abilékọ. ọmọdé ta lọmọdé ọlọsí ò ti lọlé ọkọ kankan rí so bẹẹ lọ yẹ kí ìyàwó tẹfẹ ọjẹ Islam dáa pọ̀ because Islam fẹ́ dínà gbogbo ranu gbogbo rubbish tonti pé tó wá pé zina náà ló ṣe kò kò ọ̀daràn nìyẹn. radiyallahu anhu wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń darí láti ìrìn àjò kan àbó ti fẹ́ yàwó nínú mo ti fẹ́ yàwó Ànábì ní sọ́mọ́gí ló fẹ́ ni àbábilẹ́kọ ó lábilẹ́kọ ni ẹ́ Ànábì ní halla bikran tula'ibuha wa tula'ibuk èsì tí òfin jẹ́ pọ́ mọ́gí lọ́fẹ́ tí wọ́n máa bọ́ ọ ṣeré tí wọ́n náà máa bá ṣeré wọ́n fọ̀rọ̀ eré síbẹ̀ ṣé abilékọ mèrè ṣe ni àwọn náà máa mèrè ṣe àmọ́ bíi tọmọge kọ́ bíkọ́sì ọmọge òun kò lẹ́sìrẹ́sì kankan nígbà ọba kọ ni bọ́ba ti ní kọ́ máa ṣe ni àmọ́ abilékọ tọ́ba ní kọ́ bá ṣe ni ọ̀hún mi mi ọ̀fẹ́ kókó kí ni ètò lèmi kó lọ́dọ̀ bàbá mú fún un. sórí di eléyìí báyìí ọmọge òun tiẹ̀ òun ọpọlọ rẹ̀ fresh èyí tí ò túmọ̀ sí pé islam ò sọ pé ò túmọ̀ sí pé islam sọ pé kẹ́ ẹ má fi abilékọ o a ṣé gbogbo àwọn ìyàwó ànábi sallallahu alaihi wasallam abilékọ ni wọn Aisha nìkan lọ́mọge títí tá Aisha tó máa fífi soge sáwọn obìnrin yòókù gbogbo yín pátá ni abilékọ èmi nìkan lànà bí fẹ́ lọ́mọge so islam. So, kò pé ká má fẹ́ wọn torí ẹ̀ téèyàn bá mọ kí èèyàn mọ tútù kùtù pé islam ní ọ̀ràn àyàn ọmọ kìíní kan ń gbóǹbẹ tó bá mẹ́rin wọn gbẹ̀bù ó sì lójú kòkò kò fún ọmọge ní priority lórí abilékọ èyí tí ò túmọ̀ sí pé má fẹ́ abilékọ tá láwọn á fẹ́ àwọn lẹ̀ tá a fi wọn lẹ̀ fún àwọn àlùjá nínú àwọn náà lọ́kọ tiwọn so ṣùgbọ́n láàrin eléyìí mo fẹ́ fẹ́ léyìí mo fẹ́ fẹ́ léyìí ṣé ọmọge leléyìí abilékọ leléyìí ọmọge ni kò fún lọ́la sọ eléyìí ọjọ́ bá wọn. anabi sallallahu alaihi wa sallam ó ti àtún fi yé wa nù adé eléyìí tí Ibn Majah tó gbé jáde tó sì jẹ́ hadithan sahih. بات عبد الله بن مسعود رضي الله عنه ولا نبي صلى الله عليه وسلم صيفين تزوج الأبكار فإنهن أعذب أفواها وانتقى وانتقى ارحاما وأرضى باليتيم أنا بني أما فيها وما فإنهن أعذب أفواها torí ẹnu wọn dùn jù ẹnu ọmọge dùn jù tàbí lè kọlọ. bákan náà àwọn ọmọge à ń takò arhama àpòbí wọn mọ́jú ti àwọn abilékọ lọ torí bá abilékọ gbogbo nǹkan ti gán lu àpòbí rẹ̀ ọkùnrin kan ti fẹ́ rí ọ̀kan tó fẹ́ rí wọn náà nàmbà tírì abẹ́rẹ́ rí nǹkan mọ́ tọ́ eléyìí ẹnìkan kan ọba ṣeré wà á rúkọ ọbẹ̀lẹ̀ sí i àwọn sì máa ń yọnu sí i tó kéré torí ẹ òun ó fresh nítorí ọba fún yóò tẹ́ lọ́rùn àmì ètí ti ti bì kan bọ̀ kò ní kò láyọ̀ ọkàn náà ló kó ba lọ so lọ́hùn ọkàn yẹn máa ń gbìyànjú bóyá já three hundred náà máa ń rà láàrin ọjọ́ méjì méjì tí wọ́n máa pín síra wọn tó o wá sọ́dọ̀ tiẹ̀ tó sì pé pọ̀nmọ́ hundred naira ilé máa pín láàrin ọjọ́ méjì méjì sẹ́yìn mọ̀ pé yóò bẹ́ẹ̀ ta ni ibi tá à ń ti ń bọ̀ gan da ju bí lọ. mo sì nítorí òun gan ò pé mi tiẹ̀ wá wọ́ọ̀sì àmọ́ bí n tọ́ ẹ pé ẹra pọ̀n mọ́ hundred naira fún pé ẹ̀mọ̀ jẹ́ láàrin ọjọ́ mẹ́ta tí ò sì tíì ṣèbí kankan rí onítùmọ̀ bọ́ economize ẹ̀ báyìí ní ká gé o torí pé ó lè kárí tá a bá ṣe báyìí ó lè tètè tán pé ọ̀ fún ọ tó àwọn máa yọnu sí tó kéré sẹ́mu kábílẹ̀ kọ jẹ́nẹ́rálì jẹ́nẹ́rálì kankan ló ṣe bọ́yọ̀ kọ́ kú àbí wọ́n kọ́ ẹ̀hẹ́n tó bá kọ́ nǹkan kan náà lọ́fà tó bá jẹ́ kọ́kọ́ kú ó ti rá àwọn kankan tẹ́lẹ̀ náà tí ọba ti lé tí ń ṣe sùúrù tí ń ṣe sùúrù kíkó tó dé fún ọkọ sọ àmọ́ máa gé ohun tí ì máa kankan tiẹ̀ bákan náà nínú àwọn kan tí islam tún ní kẹwò ó náà ní antakuna jamilatan maqbula kíyàwó náà rẹwà náà islam náà pé ká máa fẹ́ gbogbo rubbish òun náà pé kíyàwó rẹwà níwọ̀n bá tiẹ̀ because tí ó bá rẹwà wọn náà tún lò ní gbébì kan kọ́ rẹwà tó eléyìí túmọ̀ sí pé kóbìnrin náà kọ́ mọ́ sọ́ra rẹ lẹ̀ because tó bá sọ́ra rẹ lẹ̀ tó bá slack nítorí dájú ni pé òun ní fẹ́ fi ọ́ torí ẹ̀ kóbìnrin ọ̀sára kó sá kó náà dùn wò nínú tí sì máa jẹ́ kóbìnrin ó dùn wò oníkọ́ máa wá hijab àìmọye obìnrin náà máa ń fẹ́ tí wọ́n rò pé bíútì ju bó ṣe bíútì lọ ni torí pé ń wá hijab tọkọ bá mú délé torí pé ah kò bíútì jù báyìí lọ lọ́dọ̀ ń gbà fọlọ́ torí pé ẹ̀wù ẹ̀sìn ti ń wọ̀ lóde kò ń rí bó ń ṣe rí ó ń fara mọ́ yàtọ̀ táwọn ti ń sí ìdílẹ̀ àwọn eléyìí ò bíútì kankan irọ́ lásán because nígbà tí pàǹdà lásán ni wọ́n gbé ká ṣùgbọ́n ètí ń hijab masha allah la quwwata illa billah bí ẹnìkan ọbẹ fi ọmọ kan ọmọ yìí wá ń hijab wọn á ní wọn mà bóòlù sì fẹ́ sọ hijab tó wọ hijab náà ló fẹ́ kóbìnrin ọmọ wọ àmọ́ wọn mọ bọ sanra ni àbótín sẹríkì hijab gbogbo obìnrin láti yàtọ̀ sáwọn ọ̀rọ̀ lásán kankan ní ìhòòhò kátìtì tí ẹ̀yọ́ tètè máa béèrè irú eléyìí ẹ̀jẹ̀ pé déédéé peter rẹ̀ ṣe máa náà wọ́n gé aṣọ rẹ̀ so abẹ́lẹ̀ ìyàwó ìjà làǹbùlàǹbù ẹ̀ ní mà ọwọ́ àwa kọ́gbọ́n pé ẹ̀dá àkókò ní ìsìn mà sọ̀sara ni àbótí obìnrin rẹ̀ ó yà kó obìnrin rẹ̀ pé ẹjọ́ ẹjọ́ máa. ṣé ẹ̀yin sanra ni àbí onídìí kò kejì torí èbú lè kejì ọjà sí pé ní ìmọ̀ bóyá sanra ni àbí tó akramakumullah ó ní ohun tó nílé béèrè kò nínú ìbọlẹ̀ ti sọ̀rọ̀ táwọn fámìlì rẹ̀ náà jókòó tì ó nínú pálọ̀ bàbá rẹ̀ kò kí ni àti kí wà gbé tébù gbé kínní kò sí wàhálà so ìwọ́ wa sọ tí wọ́n bá gbé nǹkan kan lórí tébù wọ́n sọ pé wo lọ́ọ́ bá ń gbé kíní tó wà lórí tébù wa. bí ṣe wọn lọ ọmọ aṣọ bí ṣe rìn bó ni jèlúbàbù rẹ rí pẹ̀lú ara rẹ̀ lọ́sùn wa wọ́n pẹ́ sọ́sara ni àbí ó ti rìn. nígbà tó ti ṣe bẹ́ẹ̀ ó ní yes ó ṣe déédéé bó ṣe fẹ́. ẹ wà pọ́nlé tí Islam rà fóbi ẹ jẹ́ bẹ́ẹ̀ tó wá kàn sí wọ̀wọ̀ kú wọ ní obìnrin rẹ kọ́ yẹ kó nà rẹ wà níwọ̀n bá tiẹ̀ torí pé anabi wa sallallahu alayhi wa sallam onáà sọ yìí pé ó yẹ kó obìnrin ọjẹ obìnrin rere nínú ìròyìn obìnrin rere onáà ni obìnrin tó kí gbogbo gbàtọ́kọ rẹ̀ bá ti wò ó yóò máa dùn mọ́kọ rẹ̀ àmọ́ bí kò máa bójú kọ o rárá o bí kò lọ́ máa dé ìdèkudè mọ́ orí rẹ̀ kọ́ o àbí kò lọ́ dé wíìgì kan tí èsì kọ́ lọ́ gbé sórí sẹ́wọ̀n kí ni sọ́n ti sàwọn wíìgì lóríṣiríṣi bíi fìlà ẹ lè rí níṣìí lónìí kọjá pé rẹ̀ ó brown ló wá di lọ́la kó tún gbé white sí ló wá di la kó tún gbé yellow sí wọ́n ń ta gbogbo ẹ̀ lóríṣiríṣi ọlọ́ọ̀la ni tó bá ṣe bẹ́ẹ̀. bákan náà kìí ṣe bí kọ́ di orí burúkú kan tí ò da bí orí Bob Marley kìí ṣe irú eléyìí ẹ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àbíkọ́ lọ gbówù ẹ̀ òwú kan bí okun màálù ẹ̀rí tí wọ́n máa dé márùn ẹ̀yin náà ti rí pé ṣé irun tọ́lọ̀ wọn á dá lélẹ̀ eléyìí ò fún obìnrin bíútì o ó tún bàjẹ́ ni àbí kóbìnrin ọ sọ irun orí rẹ̀ di dáadáa kọ́ dáadáa láì sí irun a'udhu billah ètò tún báyọ̀ lọ́kàn jẹ́ nígbà láwọn obìnrin míì wà tí wọ́n ń wọ hijab táwọn náà dáadáa láì irun lé wọn nítorí wàhálà ni pé káwọn máa tọ́jú irun káwọn máa ṣe kíni máa ti sọ́ di dáadáa báyìí eléyìí ò fóbìnrin ní beauty sọ nítorí di eléyìí báyìí fóbìnrin túnra sí kí ni máa fóbìnrin beauty kọ́ máa wẹ̀ kó sì máa fi para tí ò ní bú ọ lára tí ó sọ ọdún òyìnbó ọ̀sán gan kọ́ ọ jẹ́ pé ló fi ń para kó sì létí rò sójú rẹ tó eléyìí ni máa fóbìnrin ní beauty sàmá gbogbo àwọn artificial beauty eléyìí tá ń lò láyè sìn kóbìnrin ó jìnnà sí tí ẹni tó sì fẹ́ fẹ́ tó bá fẹ́ rí ọ for the first time tó máa ní wọn lọ pè ọ wá wọn yìí kọ́ ń palẹ̀ mọ́ ọ wọn bá sì kò jẹ́ o kò tètè lọ ni torí pé tó bá lọ́ọ́ máa múra ọ́n máa ṣe kínní artificial beauty ni ó rí kìí ṣe natural beauty àwọn tó bá kí wọ́n ṣe pé ọ lọ wá yóò rí ọ kó o ṣe rí gangan tọ́ ọ bá wù tọ́ ọ bá wù àtọ̀sí ká lọ makeup makeup yẹn ẹ̀tàjẹ́ ni tókùnrin bá rí ọ lórí makeup tó fi fẹ́ ọ níjọ́ tó o bá nílé sẹ́mọ̀tì dé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ anabi sallallahu alayhi wa sallam oní idha khataba ahadukum فإن استطاع فإن استطاع أن ينظر منها ما يدعوه إلى نكاحها فليفعل تاني كان إنه يبابو من مع فإن استطاع أن ينظر منها ما يدعوه إلى نكاحها فليفعل فبوا الله لا تقول ككتوم موفين و تريا وكانوا عن ọsọ ike ńgbà tó ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ fóbìnrin tó ń fẹ́ fẹ́ títí tó ń fi rí nǹkan kan lára rẹ̀ tó mọ̀ ń fẹ́ kò túmọ̀ sí kọ́ lọ máa gọ síbi títí ń wẹ̀ o kò wá kọ́ fẹ́ rí ń hóhò àwùjọbìlà tó lápèjúwe bóyá obìnrin yẹn ojú rẹ̀ ló ń rí. tó ọwọ́ lọ gọ síbi kan pé tó bá jáde wọ́n fẹ́ wọ àkọyìn sí rẹ̀ báwo lórí tó ń ta wọ rí i pé ah eléyìí ló fi fẹ́ sàmú ìsìláàmù ọgbà kan fẹ́ àwòkọ́ ọmọ rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé unzur ilayha fa innahu ahra an yuqdama baynakuma ní ìgbà tí sàábì kan sọ pé mo fẹ́ fẹ́ wò wò di fúnra yín ẹ̀hẹ́n ó wo ní èdè kẹpẹ́ fúnra yín lè jẹ́ bó ṣe jẹ́ láti ṣe máa pé kò sí tàbí ṣùgbọ́n tóbìnrin bá rẹwà ó tó láti fi ọkàn ọkùnrin balẹ̀ ó tó láti kún ọkùnrin lójú ó tó láti dè mọ́lé tí òfin ni máa wá wàkúwà ká yàtọ̀ sí ti obìnrin ọ̀bá rẹwà bákan náà àwọn ìròyìn míì tún wà tẹ́kọ̀ àwọn olùmọ́tò tọ́ka sí gẹ́gẹ́ bí kọ́jọ́ kóbìnrin yìí báyìí ìmọ̀ tó ní ó súnmọ́ kó lè bọ́kọ gbé toró lùmọ̀ lọ́kọ apá kan náà fuqaha ò tún sọ bẹ́ẹ̀ apá kan nínú wọn tún sọ pé kọ́jọ́ pé ọkọ yìí olówó ni ilé ńlá lobìnrin náà ti jáde nítorí ọ̀nà táwọn olówó máa ń gbé ìgbésí ayé wọn gbà kọ́ làwọn mẹ̀kúnnù máa ń gbé ìgbésí ayé wọn gbà tí olówó bá lọ fọ́ ọmọ mẹ̀kúnnù láìsí yẹn kó tó di kọ́ balance ó máa ń pẹ́. tọ́ bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé mẹ̀kúnnù lọ lọ fọ́ ọmọ olówó kó tó lè convince ìyàwó rẹ yọpẹ̀ gbogbo tó bá ṣe ọ̀ma ṣe náà. bákan náà àwọn olùmọ́tò ní ká tún wo iyì iyì ó lè jẹ́ pé ẹni ńlá ńlọkọ ó yẹ pé àwọn àwọn èèyàn tí ò tí ò jábì ni obìnrin yìí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n tó jọra wọn ó lè pẹ́ wọ́n tó jọra wọn ó lè pẹ́ tọ́ nítorí ti eléyìí báyìí àwọn nǹkan míì náà tún wà táwọn olùmọ̀ tún sọ gbígbé yóò ti darúgbó kí wọn lọ kọ́ ọmọ pínrín sí kí wọn sáà máa bá ń fọ́ rẹ́yìn èyí tí mo gbọ́ fún ni kí wọn máa bá ń fọ́ rẹ́yìn má dá mi láàmú ọbẹ̀ tà kọ́ ọmọ fẹ́ yà wò ọbẹ̀ tà kọ́ ọmọ fẹ́ yà wò àbíkọ́ lọ fẹ́ yà arúgbó wọ́n sì jọ ọmọdé kékeré ọ̀hún alẹ́gbẹ́ màmá màmá rẹ ni wọ́n fẹ́ fẹ́ níbo ń bẹ̀ so eléyìí ibi tá a ti dúró ní lónìí abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́sà wa ilé tó ti tòrò kọ́ lọ́n má dàrú eléyìí tó ti pé ń dàrú kọ́ wa tó ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́sà wa kó ṣe dáadáa fún ní kálukú wa láyé kó ṣe dáadáa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد oníbèrè ṣe béèrè تقوم باس الجسد tó sì ń béèrè fún ìbálòpọ̀ ṣé ìyàwó lè máa kọ̀ fún àbí ò lè kọ̀ fún ọlọ́run ẹlẹ́dàá wa kó fún àwọn ọkùnrin lájùlọ lórí àwọn obìnrin ṣùgbọ́n ó ṣe lọ́ràn yẹn lórí àwọn ọkùnrin pé kí wọ́n máa nálé àwọn ìyàwó wọn lórí. tí ọkọ kan ọba ti ná léyàwó lórí tí ìyàwó sì lè bí ààrẹ ọ̀rọ̀ màá máa bọ́ra mi màá máa wá kó oorun fún òun kọ́ lọ́rọ̀ tiẹ̀ náà kàn lábẹ́ òfin ọlọ́run ọtọ́ pípọ́n tú wọn ká nígbà tó kọ ọba ti lè ná léyàwó rẹ lórí nítorí pé tá a bá tó bàbá ọmọ sí àìránṣẹ́ pàlákàrà àmọ́ tóbìnrin bá ti mọ kó lè bí àrẹ wọn á máa bọ́ra òun wọn á máa tọ́jú ara òun ọ̀dọ̀ ọkùnrin ló sì fẹ́ wà kò sí rízì nǹkan tó fi lè kóran fún un ti fara má bòsí ọ̀fara má yà kò sì fẹ́ máa wà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n lọ fẹ́ kóran fún sí i àmọ́ tí wọ́n bá ti mọ̀ pé ìyá tí fi ń jẹ́ ọ̀kọ̀ bọ́ ọ́lá mo sì lè gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn náà ní sẹ́kù lọ́dọ̀ ilé ìjẹ́ oṣù jẹ́ wọn lọ mọ làwọn jókòó tì kò síbi tí èèyàn ti lè jókòó tì ọmọ ẹ lọ jókòó tì ọmọ nílé bàbá tí eléyìí jẹ́ oṣù jẹ́ wọn ní Islam àwọn ti gbọ́ pọ́ ó gbà fọkùnrin láti bọ́ obìnrin wí lọ́nà à ń kìlọ̀ fún mi tí ọba gbọ́ kìlọ̀ kọ́kọ́ yìí sí ní ibùsùn tẹ́lẹ̀ yìí náà bá mú kọ́ gbọ́rọ̀ kọ́nà ọ̀nà wo wá ní ìsìláàmù là kalẹ̀ fún obìnrin náà láti bọ́kọ wí kò sí ìsìláàmù sọ pé kí àwọ̀ bọ́kọ wí bọ́kọ wí báwo ń gbàdé sọmọ ọ̀dọ́ rẹ̀ ọkọ náà ni wọ́n máa bá ìyàwó wí torí pọ̀ lọ́fẹ́ yàwó kí sí ìyàwó lọ́fẹ́ ọkọ níbo ni wọ́n máa gbé tán bá fẹ́ ra ọ̀dán sílé ọkọ ni àbílẹ̀ yàwó sọ ọ́n tẹ́ bó ṣe tán tí wọ́n bá ti rí i pé kò pé ọ ntọ́kọ sí ọ̀tẹ́ ọlọ́run ó sì bẹ́ ó tù ú ó lè lọ kí kálukú sinmi àmọ́ kọ́ ọmọ abawí má ti sọ ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n ní ẹni tó kọ̀ ìyàwó rẹ̀ láti bá lò fóṣù méjì jù bẹ́ẹ̀ lọ kí ni nǹkan tíyàwó ṣe tíyàwó bá sún pé wọ́n sọ pé òun ò ráyè àbọ̀kọ̀ òun ò tẹ̀ sí ń bẹ̀ kọ́kọ́ òǹtì tó dájú pé alábòsí lọkùnrin èèyàn burúkú sí ni torí wọn fi òfin Ọlọ́run nínú kókó nǹkan tí obìnrin fẹ́ máa gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó jẹ́ ìyàwó fún un òun náà ní kó máa bá lò ìgbà tí wọn bá wá sọ ikú ò lè sojúṣe àti pé kó fi ọ́lẹ̀ ọkàn tiẹ̀ ò sí ń bẹ̀ wọ́n kò ní wù ọ́ láti gbọ́ pé àwọn èsì lọ sí ìzìnà wa sókè wọn lọ dé mọ́lẹ̀ sí ẹ mọ̀ pé ọkùnrin máa ń bóbìnrin lò kì í sì pé nítorí bóbìnrin wù ú bá lò ní gbogbo ìgbà ni àmọ́ nítorí pé kó lè bá a fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà ṣé bófin ọlọ́nà ló sọ pé tọkùnrin máa ń bùkátà ìyàwó rẹ̀ tí ìyàwó bá kọ̀ láti dá lóhùn tọkọ wa fi bẹ́ẹ̀ lọ gbé ìgbénu yẹn sùn àwọn mẹlẹ́kọ̀ ọmọ làánà ìyàwó ní tílé òfin mà sókè wọn ni tiẹ̀ ti jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ kí ẹ̀tọ́ tiẹ̀ náà nù ọlọ́ni wọlé hunna mithlu alladhi alayhinna bil ma'ruf wọlé rijali alayhinna daraja wallahu azizun hakim àwọn obìnrin náà nírú ẹ̀tọ́ tọkọ wọn ní lórí wọn ní ìbámu pẹ̀lú bó ti ṣe tọ́ nínú ṣèṣì wa bó tilẹ̀ jẹ́ kọ́ lọ́n fọkùnrin láti lọ lórí obìnrin kí ló ní fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà sí nítorí pé ọkọ fẹ́yàwó ìyàwó lọ́kọ nítorí kékeré kejì wọn lè ba àjẹ́ sábà bíi àti lè ba àsọ abẹ́ wọn ni tí wọ́n bá ti wá fún ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀dájú pé wọ́n ló tì láti lọ ṣe ti ọ̀dà kàkà kí wọn náà wá dẹjú lẹ̀ kó fi tì ọ́ lọ ṣe ti ọ̀dà ọtọ́ lábẹ́ òfin ọlọ́run kó sọ pé tí o bá ti ní máa fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ kí wọ́n máa lọ torí bóun ti ṣe jẹ́ pé wọ́n ti su tó wù ọkùnrin mi ń bẹ dókítà bá jọ fẹ́ra yín yóò máa gán mọ́ ni torí ẹ kọkùnrin mójútó ojúṣe rẹ̀ kò sí tùmọ̀ púpọ̀ fẹ́yàwó ọ̀pàtì tẹ́lẹ̀ mọ̀ fún ẹ lóúnjẹ ṣé aṣọ ọlọ́sọ kí ló fẹ́ náà sí kí ló fẹ́ faṣọ náà sí ó tó sùn mẹ́rin bá fi lè pé tí ó bá fi lè súnmọ́ ìyàwó lábẹ́ òfin ṣẹ̀rí àwọn tù wọn ká tó sùn mẹ́rin bá pé tó bá yẹ tó lábẹ́ ìbúra àmọ́ kò búra kò sọ pé òní báyàwó ńlò má wọ́n fi sọ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́wàá ìyàwó sì sọ̀rọ̀ kò sí nǹkan ṣẹlẹ̀ torí tí èèyàn bá sọ pé nǹkan kan sí òun kò sẹ́ni tí ó bẹ́ wúlẹ̀ kó ń fẹ́ gbèjẹ́ ni tí yọ̀ jẹ́ ọjẹ́ bó ti ṣe jẹ́ wọn lóbìnrin kan fẹ́ ṣe kólà ìgbà wo lóbìnrin lè ṣe kólà báwo ló ṣe lè ṣe kólà àkọ́kọ́ ni pé ńgbà tí wọ́n ti wá lé ọkọ wá ṣe sùúrù mo fẹ́ fọkọ́ lẹ̀ kó pé ọ sùúrù làwọn màmá tiẹ̀ ṣe tó fi bá wọn lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ṣe màláìkà ìyá rẹ̀ náà kì í ṣe màláìkà kálukú jọ ń ṣe sùúrù fúnra wọn sùúrù táwọn màmá ṣe fáwọn bàbá ló jẹ́ kọ́ ọmọ náà dàgbà rí màmá rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tí ọba ṣe sùúrù ẹ̀ ní bá wọn bẹ̀. sọtẹ́ máa sọ aṣọ pé èmi ò lè máa ṣe sùúrù fún tẹ́mi mi ọ̀fẹ́ kò ní gbélé ọkọ kò ní dìyàwó torí ẹ̀ à ẹ̀ńkọ́rẹ́jì obìnrin kankan láti lọ sí kọ́lọ̀ à sì ẹ̀ńkọ́rẹ́jì ọkùnrin kankan láti máa kọ ìyàwó rẹ̀ lẹ̀ sùúrù náà lámàjọ sí fúnra o torí ìdẹ́lẹ́yìn tó bá ti wá di pé agbára rẹ̀ ọba ká máa fi kó sí kọ́lọ̀ kọ́lọ̀ bí wọ́n ṣe máa ń ṣe wàá rí i pé ntọ́kọ́ ń ṣe fún ọ ò lè bí ààrẹ àti pé tí o bá ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ọmọ tara rẹ̀ sẹ́lọ̀ so kò sí sọ́nà tó lè gbé gbà tó fi lè mú mára sọ eléyìí torí kọ́ ọmọ bá jẹ̀bi lọ́dọ̀ lọ ìgbà náà lọ́wọ́ sọ pé ọfẹ́ bọ̀ dànù níta ń pè ní kọ́lọ̀ òní bí bọ́ǹkà dànù tọ́ èlò lọ́kọ́ fún ọ nígbà tó fẹ́ ọ wàá dáwọ́ rẹ̀ padà fún ìyẹn òun náà ní tíṣẹ̀rí aṣọ wípé òun ni minimum ntóbìnrin ọ̀dà padà tí ò fi lọ but kò sí òdiwọ̀n fún maximum ọkùnrin lè sọ wípé tí ọmọ fún wọn kọ́ lẹ̀ and now you are trying to gain your freedom and freedom kìí dínwó ẹ máa wọ́n ni torí ti eléyìí òun náà gbà tó bá ti fẹ́ lọ́ọ̀lọ́ bọ́ tó bá ti lè san ten million. freedom ò pé bàjẹ́ torí sọ nínú àyà kan ó ní fala junaha alayhima fi maftadat máàyùn ọlọ́ni kò sí tó burú láàrin ọkọ àti ìyàwó lórí ohunkóhun tóbìnrin bá fi rárá rẹ̀ padà ohunkóhun ó lè pọ̀ sọ̀dá kìíyàn òní ó di clear no there is no problem ó lè má but báyìí. sòtẹ́ àwọn obìnrin náà mọ̀ wá rẹ̀ ara ń tà sọ ọdún pé òfin ṣẹ̀ríyà ó sì wà kò fẹ́ káwọn ọkùnrin àti ìyàwó kọra wọn. láyé Uthman radiyallahu anhu ọgbà kí wọ́n san owó àti rárá ẹni padà tó pọ̀ ju sọ̀dá àti tóbi nígbà lọ. torí pé wọ́n lọ fẹ́ rárá rẹ padà òfin ọlọ́run sì fi hàn kó lè jù bẹ́ẹ̀ lọ ó lè ju tọ̀sán kan lọ. torí náà la ṣe ọkùnrin lójú kòkòrò pé tẹ́ máa ń fẹ́ yàwó ẹ̀yin náà san owó kan tó jọjú ní sọ̀dáàkì bí kẹ́yìn náà san bíi àbíòye ọlọ́pọ̀ yìí láti rí gíga ẹ̀sán one fifty two hundred àbá tóbìnrin bá fẹ́ sọkúlù yóò ronú dáadáa especially ẹ mọ̀ pé lóò èkó yìí owó lè wà lọ́wọ́ yín àmọ́ àwọn lómi two hundred gbogbo àwọn bàbá rẹ ọ tí èsì pọ̀ fẹ́ dà nǹkan rẹ̀ wọ́n ní ká máa wó lọ. Ah, so torí àwọn àwọn afọbìnrin sọdá kí three thousand two thousand one thousand alóbìnrin kan fi one thousand lé ọkọ ká ìbàdàn fẹẹ lọ ọkọ náà ti gbogbo ibi tí ọkọ bá ti rí tí ń bọ̀ bá yóò tú lẹ ni ẹ máa ń pàtàkì ọkọ oníbàwò yẹn sọrọ tó bá ti pé bọ yóò tú ah, lẹ ìyàwó ti wá sọjọ kan ọ wà láàrin àwọn tẹ́jọ́ sọ ọkàn lọ one thousand mọ́ ọkàn lẹ́mọ́lá báyìí ó ti lẹ́mọ́lá ọkọ ní òun bá mówó màá ní òun kí ni one thousand yẹn gan jẹ olówó tó ń fúnjọ tó ń fẹ ẹ̀yìn náà one thousand ṣé ìsàdé agric agric gan ti wọ́n ju one thousand lọ ní. so ọ wá lówó tó ń fúnjọ tó ń fẹ màá ní one thousand kí ló dé tí wọ́n fi mú tí wọ́n bá lẹ́wọ́ mọ́ yẹn ṣé dandan ni kéèyàn mú ṣé ìwọ mú o ti gba kólò tí ń fẹ́ wọlé ni àbò mú pé kó wọ́n mọ̀ra rè èwo lẹ yóò mú. ajẹ́ pé kólò ò tí ì ṣe lò torí pé àìwò owó ràn so torí di eléyìí owó tó bèrè tó gbà níjọ́ tó kọ fẹ́ òun gángan nìpìlẹ̀ àmọ́ kọ́ lè tọrọ jù bẹ́ẹ̀ lọ tí o bá ti dáhùn yẹn padà wá wá fọ̀rọ̀ kù wípé owó tó fún mi ní sọ̀dá kìíní àbí ń tọ́ tọrọ ní pé kí n fi rárá mi padà ní mo wá ń gbọ́ dànù báyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn máa ń pè kíkà dànù mi ń jẹ́yàwó rẹ̀ mọ́ tó bá ti sọ bẹ́ẹ̀ tọkọ náà sì jàǹpátá tó bá parí obìnrin ọ̀ wá sí nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn rẹ̀ tó bá ti sí nǹkan oṣù ẹyọ kan fresh one lẹ́yìn rẹ̀ ó lè lọ́kọ mi tẹ́lẹ̀ ní bí wọ́n ṣe máa ń ṣe kọlọ̀ ṣùgbọ́n kọlọ̀ títúkà ni lábẹ́ òfin ṣẹ̀ríya yìí ṣe kíkọ̀ sílẹ̀ ẹ ti túkà ẹ ti túkà eléyìí tó túmọ̀ sí pé níbẹ̀ yẹn kan náà lóbìnrin bá tún kú sẹ́kù bí a tún fẹ́ra wa padà ọkọ ò lè sọ pé mo dán padà kó sì padà wọ́n tún tún yégi sọ̀rọ̀ wọ́n tún sọ̀dá àti sàn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí. Baba rẹ̀ ni ó fi fọkọ abẹ́ni tí bàbá rẹ̀ bá fà sílẹ̀ so ìtumọ̀ kólọ̀ ni ìyẹn kí tó bá jẹ́ kọ́kọ́ bá ti kọ́ méjì tẹ́lẹ̀ tí wọ́n á ti kólọ̀ ní ìsìn kò ní jẹ́ kó ti di mẹ́ta kíkọ́ ọlẹ̀ méjì àti kólọ̀ kan akramakumullah nítorí dání káwọn obìnrin ọmọ mọ̀ sí torí kí tó bá lọ bọ́ kọ́lẹ̀ kò sí màlẹ́kà àwọn ọkùnrin ẹni tó ti rí tó ọmọ yìí ó lè sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ti mọ̀ oríṣiríṣi làwọn ọkùnrin bẹ́ẹ̀ oníranran làwọn obìnrin náà torí akramakumullah bá ṣe máa ń sọ kúlọ̀ rìn. wọ́n ní wọ́n lè sọ pé obìnrin tó bá yẹ kó ọmọ kan ṣoṣo ìníyà rẹ̀ bí onáàsì lóbìnrin kó a ní ká ẹ má fẹ́ àwọn sọ pé ká ẹ má fẹ́ tó bá fẹ́ rọ́ọ̀lù rọ́ọ̀lù kò sí tó burú mi ṣùgbọ́n táwọn sọ ni pé bó o láṣẹ mà pé bímà bímà àpèjúwe là ń mú wa níṣẹ́ màmá rẹ̀ òbí jọ ọmọ kan lọ ẹ̀gbọ́n màmá rẹ̀ náà ọmọ kan àbúrò màmá rẹ̀ náà ọmọ kan gbogbo ilé wọn lọ́mọ kan ni tí wọn náà ọmọ kan lọ fẹ́ bí torí wọn máa fi nǹkan wé nǹkan ni ètò òtúmọ̀ sí pé wò ní bímọ mẹ́wàá àmọ́ tó súnmọ́ ni pé bọ́yá ọmọ kan náà ni tòtíyàn bá rọ́ọ̀lù sẹ́wọ̀n kọ́ gba kádàrà nù tòtíyàn bá sì ti gba kádàrà ru eléyìí tí ọba bí jọ ọmọ kan lọ yọgbà fọlọ tẹ́lẹ̀ ìjẹbù tuntun àmọ́ àsọkúkẹ́ amẹ́mọ́ pariwo tó bá yá eléyìí jẹ́ bó ṣe. wọ́n ní sáwọn lè kúrò lọ́dọ̀ ọkọ àwọn káwọn sọ pé àwọn ò sí mọ́ torí pọ́ fẹ́ àwọn rárá o àìsí sọ pé ẹ̀sìn mọ́ ìwà burúkú nìyẹn náà torí pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run gbà pé ó lè fẹ́ àwọn méjì ó lè fẹ́ àwọn mẹ́ta ó lè fẹ́ àwọn mẹ́rin ẹ̀yin ọ̀mọ́ ń gbà tẹ̀ ń lọ ilé ọkọ ni. ẹ̀yin sọ pé ẹ̀yin nìkan lẹ lẹ ẹ fẹ́ jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ téèyàn bá jẹ́ ní àkọ́kọ́ ó túmọ̀ sí pé ẹni ẹ̀kejì ọwọ́ àbí òní sí ó túmọ̀ sí pé ẹni kẹta ọwọ́ àbí òní sí ẹlẹ́kẹrin náà ọwọ́ àbí òní sí ẹlẹ́karùn-ún àbùkù ni. torí délé àwọn obìnrin máa ń tẹ́ra wọn jẹ èmi ò lè lọ sí ìyàwó kejì kò sí wàhálà ìyàwó kejì ọ̀bọ̀ ń bẹ̀. nǹkan tí ọkàn wà ń bẹ̀ ni fọ́ọ̀mù àpò tí yẹn bá jẹ́ nọ́mbà wán tontori délé ọ sọ pé torí kó níyàwó mi ọ̀n lọ ọ̀n lọ báwo a ṣebí èèyàn máa ń láyà ni lẹ́yìn náà obìnrin sì máa róbìnrin sá torí tọ́lọ̀ ṣé àwọn ọkùnrin máa ríra wá sá àti ló sọ àwọn obìnrin torí tọ́lọ̀ àwọn bàbá ńlá Yorùbá wọn pòwe wọn ní kárìn papọ̀ torí náà torí náà ó ti fẹ́ sá ó ti fẹ́ sá báwo ọmọ tiẹ̀ ní ìsìn tó náà bá dàgbà tó lọ ilé ọkọ tó yẹ pé ìyàwó kejì lọ lọ sí ẹ̀kẹtẹ ẹ̀kẹrin kọ́ síbẹ̀ yìí náà lẹ́ẹ̀ máa gbó láyà má sá o ilé ọkọ tiẹ̀ ló ti dé wọn kí ló dé sẹ́yìn wá fẹ́ sá kọ̀yẹ kẹ́ ẹ sá ńṣe ló yẹ kẹ́ ẹ dúró sẹ́ẹ̀rí oore ni ọ̀kẹ́dẹ́ pé àwọn obìnrin bọ́lọ̀ ṣe dá àwọn owó ti pọ̀ jù lára wọn sotẹ́ bá ṣe sùúrù ẹ padà dọ̀rẹ́ pẹ̀lú ẹni tó dé o tẹ́ bá ṣe sùúrù àwọn nǹkan púpọ̀ wà tẹ́ ẹ̀ rí achieve lọ́dọ̀ ọkọ yín ṣáájú kéléyìn ò tó dé bọ́yọ̀ nǹkan ní òdì kọ́lá wọlé tẹ́gbẹ́ ńgbà tó dé gbogbo nǹkan ọ̀mọ̀ lọ dáadáa nítọ́kọ̀ ẹsẹ̀ fún yín ní rọrùn yóò mọ̀ sí torí pé ẹ ti pé méjì àṣírí tọ́jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ mọ̀ tẹ́lẹ̀ kọ́mọ́bà tú sẹ́lòmíì ọkọ̀ dèèyàn rí i ẹ̀yin sì mọ̀ pé ahun ni kìí fẹ́ náwó nísìnyí ọmọ á náwó torí pé tẹ́lẹ̀ máa bá ahun ní ìyàwó kejì ọ sọ pé wọ́n ń sáhun láti sọ tí mo ti dé níbi gbogbo tá a bá fẹ́ wọ́n máa ṣe fún wa inú ti yín dùn. tó ọkọ yín máa pẹ́ kó tó wọlé ìgbà tó ti fẹ́yàwó mi yọ̀ máa tètè wọlé ẹ̀rí pé ti overcome problem yẹn ni ṣe lè ń jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà kéèyàn nìkan máa dá wà nílé sọ́dà ni kéèyàn máa rẹ̀ ni máa bá sọ̀rọ̀ sọ́dà ni ọ̀dà ọ̀hún ọjà ló sì níbo lè máa ń sànù ẹ máa ń sà. wọ́n ní tí ìyàwó bá wá sọ pé tó o bá ti lè kọ ìyàwó mi tó fẹ́ mi lọ kí ni kọ́kọ́ sí ọ gbọ́dọ̀ kọ́ èyí tó bá lọ yóò tún padà mọ́kọ̀ mọ́kọ̀ wọ́n sì kọ ìyàwó tuntun eléyìí tó jẹ́ ti tẹ́lẹ̀ náà mọ́kọ̀ torí pé tí wọn náà bá tó bá bọ́ ọmọ sí kí lọ́ọ́ ránṣẹ́ palákàrà sí so eléyìí tí bá ń halẹ̀ pé wọ́n lọ ò lè lọ bọ́ bá lọ lé bàbá rẹ̀ ó tún padà wá tuntun tó sì dé náà ó náà ní lọ sòtẹ́lẹ̀ bá bínú tó lọ tó sọ̀sù méjì oṣù mẹ́ta yóò tún padà wá so nítorí di eléyìí báyìí ọ̀rọ̀ pé ọwọ́ akọ ẹnìkan lè fẹ́ nìkan kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnì kò ní lọ fẹ́ nìkan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tóbi nìkan bá pa ọkọ rẹ̀ láṣẹ pé kọ́kọ́ ẹnìkan fóun kọ̀tọ́kọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ kọtọ kí ọkọ gbọrọ tọba sọ pé òun ò lè dúró lé olórogún tó òun ọba tó rogún wáyé òun sì kóló ni kò sí wàhálà wọ́n sọ pé kọsán ten million ara rẹ̀ ọba alẹ́ àbí oníbalẹ̀ ọba alẹ́ wọ́n ní màmá àwọn wọ́n máa tú láti àwọn gbogbogbà láti wọ aṣọ aṣọ tí máa gbé wòwò yẹn hàn kí ni káwọn ò aṣọ tí máa bóyá láti rí ni wọ́n máa wọ̀ wọn wà máa bá màmá rẹ sọ̀rọ̀ nǹkan tí ò yé wọn wàá fi yé wọn tó bá yé àwọn náà tán nítorí dájú òní pé wọn mọ ọkọ ọmọ gidi ni ọ kí láǹfààní ká máa rìn òwò kí la fẹ́ gbà ń bẹ̀ ọmọ tẹ filẹ̀ pé kọ́ máa rìn òwò kò gbọ́dọ̀ ya yín lẹ́nu kó lóyún kò gbọ́dọ̀ ya yín lẹ́nu kó wọ́n rè pẹ̀ kò gbọ́dọ̀ ya yín lẹ́nu kó wọ́n jí gbé nítorí pé ẹ̀yin náà lẹ pé lọ sí di bí wọ́n ti ṣe jí gbé ẹ̀yin lẹ pé lọ sídìí kọ́ máa fi tipátipá bá lò ẹ̀yin lẹ sọ ọmọ tí yín di ọ̀pọ̀pọ̀ ẹni tí ẹ̀ máa ti sọ̀dọ̀ pọ̀ kò lè níyì gbogbo ń tá a bá bò láṣìírí ló máa níyì gbogbo ń tá a bá bò ló máa níyì ìrònú ọ̀pọ̀lọpọ̀ òbí oní ọ̀nà kí tọ́mọ àwọn tó máa ti ń wọ hijab ti ń wọ jilbab wọn ò ní lówó àwọn sàlámù àlékún ni ọlọ́fẹ́ àbí òye so nítorí ti eléyìí báyìí kó kúkú ti máa rìn òwò kó lè bá àríṣẹ́ kó di sẹ́kẹ́tẹ́rì àtù ẹgbẹ́ yẹn náà sì máa àwọn sẹ́kẹ́tẹ́rì àtù níta ń fojú wọn rí a'udhu billahi minash shaitani rajim kó lè bá àjẹni tí wọ́n máa fi ara rẹ̀ tí wọ́n máa fi polówó ọjà lórí kó lè bá àmọ́ pawó wálé nǹkan bẹ ọ̀pọ̀lọpọ̀ òbí orí wọn tí wọ́n dorí kodò ọpọlọ wọn dorí kodò kí la fẹ́ mú àníkàṣetọ́lọ́ ká gbá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀ lórí ìdí eléyìí àwọn òbí mi ni wọ́n frustrate àwọn ọmọ wọn obìnrin tí wọ́n fi sẹ́sì kò yẹ ká jẹ́ bẹ́ẹ̀ nítorí tá a bá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pé á jẹjọ́ eléyìí tó lágbára níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn ìyá tí ń sìn sọ pípọ́ ọmọ ọmọ ọmọ wọ sọ eléyìí tẹ́sí Islam nípa wọ̀ ọ́ dájú pé ìwòwò ló náà máa rìn jáde lórí bí ìyá bá ṣe rí iná ní fẹ́ kí ọmọ rẹ̀ orí wọ́n ní sọ alẹ́ fọ́ ọmọ náà báwo la ṣe fẹ́ tani ó jẹ́ wàlí rẹ̀ a lè fẹ́ mọ̀nà ṣé òun ló ṣe zina ni ṣé àwọn ẹgbẹ́ ẹni tó bí ló ṣe zina tó fi bí tó ń torí délé a lè fẹ́ wọ́n á níbo la ṣe fẹ́ má fẹ́ ni wọ́n fi lọ́kọ wọ́n fi fún wa wàlí rẹ̀ ni ó fi fún wa tani wàlí rẹ̀ alẹ́ islam wàlí rẹ̀ ni kí ni alẹ́ islam torí kò ní bàbá tẹnìkan bá tún kọ́ jáde kó lò ní bàbá rẹ̀ kọ́ kàn so mama rẹ̀ ti wàlí rẹ̀ màmá rẹ̀ kàn dára ni tọrọ náà zina ló ní agbàbí obìnrin tí ẹ fọmọ lọ́kọ wàlí rẹ̀ ní alislam aṣíwájú ẹ̀sìn lágbègbè ibi tán bá wà ní oníòfin lọ́kọ tẹ bá wá fẹ́ lọ́dọ̀ ẹni tí ń pera rẹ̀ ń bàbá rẹ̀ ó ń zina ẹ tí ì rí ìyàwó fẹ́ o ẹtì rí àwòfẹ torí kọ́ ọmọ tí ìsọmọ rẹ̀ ní fi lọ́kọ ayé sì fọmọ ọlọ́mọ lọ́kọ lè jẹ́ bẹ́sẹ̀ jẹ́. wọ́n ní dídábẹ́ fóbìnrin kọ́ ìsìláàmù ní kí wọ́n dábẹ́ fóbìnrin àpọ́nlé ni àmọ́ irú dídábẹ́ wò wọ́n kàn rọra mú kínkínní níbi òkè abẹ́ ibi tí máa dàbí ogbe orí adìẹ wọ́n rà mú kínkínní bẹ́ẹ̀ nítorí kí wọ́n lè normalize feeling rẹ̀ kọ́ mọ́ bàa jẹ́ ẹni tí wọ́n máa gánlu àwọn ọkùnrin tí wọ́n máa bẹ́lù wọn. àmọ́ kí wọ́n máa fa abẹ́ obìnrin dànù kí wọ́n bá dábẹ́ Islam ọ̀faramu Islam ọ̀faramu eléyìí jẹ́ oṣù jẹ́. wọ́n ní àwọn gbọ́ pé mo sọ́rí wípé ọkùnrin lè fẹ́ ẹni tí èsè mùsùlùmí obìnrin lè fẹ́ ẹni tí mùsùlùmí bìnrin ó lè fọkùnrin tó jẹ́ káfíìn èmi ìsọ bẹ́ẹ̀ ìgbọ́kùgbọ́ lẹ̀ a sì dúpẹ́ fọlọ́ fọlọ́ ní kẹ́ ẹ sọ agbọ́ èyàn bá fẹ́ gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa náà ọlọ́run ọba ẹlẹ́dàá ṣe léwọ̀ fóbìnrin mùsùlùmí láti jẹ́ ìyàwó fẹ́nikẹ́ni tí ì bá ṣe mùsùlùmí fóbìnrin mùsùlùmí ò lè jẹ́ ìyàwó fẹ́nikẹ́ni àfi mùsùlùmí àmọ́kùnrin mùsùlùmí ọlọ́run gbà fún kọ́fẹ́ mùsùlùmá lóbìnrin ọlọ́run tún á gbà fún un kọfẹ obìnrin tó jẹ́ kìtàbíyà kìtàbíyà wọn náà ní nasraniya àbí yahudiya ó lè jẹ́ àwọn oníṣọ́ọ̀sì àbá àwọn ọlọ́jọ́ sátidé àwọn jù ọlọ́run ló ń gbà pé kí ọkùnrin mùsùlùmí ọfẹ́ obìnrin wọn ìgbà tó lọ́n sí ló ń gbà yín ọlọ́run sọ pé lálá gbọ̀ngàn àfi di mùsùlùmí náà àwọn ọmọ ṣẹ̀sìn wọn ìwọ́n náà ọmọ ṣe islam rẹ̀ kí ló dé wọn nítorí pé islam ló lékún torí tó bá bímọ mùsùlùmí làwọn ọmọ dà so eléyìí ló fà lọ́nà fi gbà pé ẹ lè fẹ́ àwọn ahlul kitab wáyé o tó bá wá ṣẹlẹ̀ wípé ọkùnrin tó fẹ́ kìtàbíyà bẹ́ẹ̀ nasraniya àbí yahudiya òun ló padà wá yí ọkùnrin padà tọkùnrin wá dára sọ́ọ̀tì àdáwọ̀ nù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí àwọn obìnrin ti ba sẹ́rìn mọ́ ọ lọ yóò gbé lọ sí ṣọ́ọ̀ṣì nítorí tẹ̀sán sọ àwọn ọmọ yẹn irú wọn kọ́ lọ́lọ́wọ́n bá ti torí wọn sòfin ẹni tí ó bá ti yí padà tí ó di káfìrì tí ọ̀dọ́ máa ná lẹ́yìn ìgbà tá à ń rò pé kọjọ́ máa lè jẹ́ nà irú wọn kọ́ lọ́lọ́wọ́n ní kọ́ lọ fẹ́ káfìrà kẹ́sì máa wo ọlọ́run ló ń gbà ipa ẹ lè fẹ́ gírèsì dọ́kàsì ẹ̀ wọ́n ti pè Juliana kìí ṣe nítorí kìí ṣe kọ́ lọ́wọ́ bá fún fífẹ́ wọn lọ́lá lórí mùsùlùmá o mùsùlùmí lọ́lọ́ láti pé kẹfẹ́ ṣùgbọ́n ó lọ yí ọ̀dà pé ẹtí lè dá àwọn eléyìí náà nítorí pé àǹfààní bẹ́ẹ̀ fún Islam kó wọn máa bí ma sínú Islam kódà kó wọn máa di mùsùlùmá kí wọn ló dé níbo lọ́wọ́ afojú sí tóun fi wá fọ́n tẹ̀tẹ̀ lọ sí sọ́ọ̀sì àwọn òdòdó lẹ́sìn ẹni tí a bá ti mọ̀ ike tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Islam bọ́yọ̀bọ́yọ̀ ní sẹ́sì islam àgbọ̀dọ̀ tí kò fẹ́ káfíra àgbọ̀dọ̀ tí kò fẹ́ ara sọ́ọ̀tì kò gbọ́dọ̀ fara sinagogu mùsùlùmí lọ́lọ́fẹ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀. wọ́n ní sí àwọn lè fẹ́ káfíìrì lọ́kọ obìnrin ló ń béèrè yẹn pàápàá jùlọ ó ti sọ pé òun ní dí àwọn lọ́nà láti ṣe islam ọ̀ gbọ́dọ̀ fẹ́ sẹ́ ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ fẹ́ kódà kó tún rán ọlọ́mọ ká ọ̀ gbọ́dọ̀ fẹ́ kò sí tá a fẹ́ fi ṣe kò sí lè tọ́ dànù so á rí i pé ẹlòmíì ti kó sínú wàhálà báyìí ẹlòmíì sọ pé òun ti fẹ́ ọmọlẹ́yìn kọlù àwọn sì ti ṣe tó twenty something years àwọn ti bí gbogbo ọmọ kọ́lá àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kàwé tán àwọn náà ti lọ dágbé ṣùgbọ́n àwọn gbìyànjú ń tà wọn obìnrin ni ẹ láti rí pé gbogbo àwọn ọmọ islam ni wọ́n ṣe torí kọ́kọ́ tó fi àwọn náà kọ̀ pé káwọn ṣe islam àwọn àmọ́ àwọn agbọ́dá sọ yìí pé obìnrin mùsùlùmá kò tọ́ kó jẹ́ ìyàwó fún ẹnikẹ́ni àfi mùsùlùmí àtijọ́ làwọn tí wọ́n á sunkún so wọ́n sá wà àríra tó máa ń ṣàlàyé fún wọn pé bẹ́ẹ̀ náà ní ṣe gbọ́ ni ẹ̀yin ò sí gbọ́ bí ó ń béèrè tòní ẹ dáadáa. wọn á ní kí na àbáyọ ọ̀nà àbáyọ ni pé òní ni kò ní dọ̀la ẹ kú lọ́dọ̀ rẹ̀ tí yọ kọ àwọn nìkan ọba o tẹ́lẹ̀ náà tẹ́ jẹ́ ìyàwó rẹ̀ tẹ́ jẹ́ ìyàwó rẹ̀ tẹ́ bá ti túlẹ̀ ọ̀nù ní òbóbìnrin yẹn ti túlẹ̀ nù àdúgbò ẹ̀fọ́lọ̀ mo ní bóyá àwọn ọmọ tọ́lọ̀ wọn á ní kẹ́ gbìyànjú pẹ̀lú pé àwọn ṣe Islam tí wọ́n sì yí padà Ọlọ́run lè ṣe ní ìpẹ̀sẹ̀ rẹ fún yín àmẹ́tíṣẹ́ lẹ́sẹ̀ àwọn òun máa bàbá àwọn olódò ẹ̀fí fún un ah, olódò náà bàbá yìí bàtà àwọn náà mọ̀ ń pẹ̀ sí islam tẹ̀lé ìjẹ́bù sí ìjẹ́ sí gbogbo ẹ̀ tó bá fi bùn alówó náà láàmú ọkọ̀ ọmọ fún wọn ra mọ́tò wọn ra gbogbo ẹ̀ fún yín ọkọ̀ ọmọ fún fi dára ń sànù wa. wọ́n ní sọ́mọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò sọ́mọ àbúrò lè fọ́mọ ẹ̀gbọ́n nírò òní kí ni àtò ní islam òfin rẹ̀ yí padà islam ní ọmọ ẹ̀gbọ́n lè fọmọ àbúrò ọmọ àbúrò lè fọmọ ẹ̀gbọ́n kò bá jẹ́ lágbọ́n bàbá kò bá jẹ́ lágbọ́n ìyá kò sí yàtọ̀ láàrin òní àtàná tó o bá rí tó fẹ́ fẹ́rù rẹ̀ fẹ́ dípò tó ọmọ wáyàwó lọ jìnnàjìnnà ìyàwó ti wà nù lé. òṣùpá nàbí sallallahu alaihi wasallam sí wa lójú kòkòrò pé ẹ jìnnà ẹ wà lọ sí jìnnàjìnnà àmọ́ kò burú o ẹ lè wà lọ sí jìnnàjìnnà torí káwọn máa yín ò lè lágbára torí tẹ́tì ẹ bá ti súnmọ́ra wọn jù ọmọ máa ń lẹ̀ ṣùgbọ́n islam gbà pẹ̀lú ìfẹ́ra yín. wọ́n ní IVF ni wọ́n máa ń ṣe pé wọ́n fẹ́ ṣe wọ́n gbẹ̀yìn ìyàwó àtàtọ̀ wọ́n dàpọ̀ mọ́ra wọn sọ̀rọ̀ tá a wá sọ túmọ̀ sí pórí bẹ́ẹ̀ níbo la ti sọ pórí bẹ́ẹ̀ níbo la ti sọ pé kẹ́sì àwọn sọ pé kẹ́sì àpèjúwe lákàn mú wa wọ́n fẹ́ ṣe tá a wá sọ pọ́tọ́ kún sí sẹ́yìn pọ́pá sọ pọ́tọ́ kún sí àwọn sọ oríṣi mẹ́sàn-án kankan ni wọ́n sọ Islam pé wọ́n nínú kọjá pé ẹyin ìyàwó ni àtọkọ ni àwòrán kan nínú kọjá pé ẹyin obìnrin míì ni àtọkọ ni nínú kó sì jẹ pé ẹyin obìnrin míì ni àtọkùnrin míì ni wọn wá gbé sínú obìnrin míì nínú kó sì jẹ pé ẹyin ìyàwó ni àtọkùnrin míì wọn gbé sínú ìyàwó àbóbìnrin míì nínú kó sì jẹ pé èèyàn lọ sí báńkì tí wọn ti ń ta àtọkùnrin ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o bíi báńkì ẹ̀jẹ̀ so wọ́n ti àwọn òyìnbó burúkú yẹn wọ́n ti dá báńkì rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ wá gbé báńkì spam wọ́n wá sọ pé mo ń fẹ́ spam ọkùnrin tó huge tó ń fẹ́ bímọ tó huge àwọn òyìnbó tilẹ̀ fúnra mi àfa àwọn ọ̀rọ̀ afún ní spam ọkùnrin tó tẹ́rìn so nígbà tó bímọ <laughs> wọ́n gbé sínú ọ̀daràn tí ó bímọ ọmọ tínrín ló bí ọwọ́ pé báńkì spam lẹ́jọ́ irú spam tí mo tọrọ kọ́ ni wọ́n tà fún mi. ẹ ṣe bí bóyá bóyá ríìmù mọ́tò ilẹ̀ ẹ̀bìrì ẹ̀bìrì ti Mercedes wọ́n á ta ti Toyota fún ah subhanallah ó wà lọ ilé ẹjọ́ àwọn ẹjọ́ kẹjọ́ kún kóòtù wọn wọ́n á sọ mi ìyẹn ti bí màálù so gbogbo orú àwọn nǹkan ṣẹlẹ̀ ọ̀faramọ́ kankan nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátákó rongodo ṣẹlẹ̀ ọ̀faramọ́ ọ̀kan ni wọ́n lọ sẹ́pẹ́rẹ́ àmúhùn náà tẹ́ bá lè sọ àwọn òfin tí ń bọ̀ yìí ó náà ní kó jẹ́ pé àtọkọ ni ẹ̀yìn ìyàwó ni so wọ́n wá rí dájú wípé ọmọ òlùpọ̀ wọ́ọ̀dù kí wọ́n si àtọkọ gbé síta lómi kí wọ́n si ẹ̀yìn ìyàwó gbé síta lómi lẹ́lẹ́yìn náà apá sí ń bẹ̀ wá rí dájú wípé ìgbà tá ń gbé sí obìnrin yẹn lára wọn ò bọ́ sí ìwòwò tí gbogbo èèyàn mọ̀ wá wò di rẹ̀ tí wọ́n lè ṣe tí wọ́n kọ́ pọ̀lọpọ̀ ọrú rẹ̀ wọ́n lè gbé teaching hospital wọ́n fẹ́ fi kọ́ àwọn ọmọ ẹsẹ̀ èèyàn bá láì sọ̀bọ̀ so wọ́n ní tẹ́ bá ti avoid gbogbo orú nǹkan eléyìí ìṣẹ̀lẹ̀ àlè gbà wọlé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí fẹ́ fẹ́ yà wò àmọ́ wọn ò lówó irú ìyànjú wo lẹ lè gbà wọ́n torí unemployment ó wà nàìjíríà tó nítorí di eléyìí báyìí wọ́n sì fẹ́ fẹ́ yàwó wọ́n máa ṣe siyam bẹ́ẹ̀ lànà bá Muhammad sallallahu alaihi wasallam sọ àwọn ò sì gbọ́n anábì wa lọ gbọ́n ó ní kó wọ́n máa ṣe siyam wọ́n máa ṣe siyam kọ́ á nítorí kó lówó kó wọ́n máa lọ sí zina o wọ́n máa ṣe siyam ọlọ́run ọba òmò wa ń gbà fún bàbá yà ṣọ́ àwọn. àmọ́ tó bá yẹ pé àwọn olówó bá wà àwọn tó fẹ́ fowó wọn ṣe rere tí wọ́n bá lè bá wa ran rú àwọn ọ̀dọ́ yẹn lọ́wọ́ yóò dà púpọ̀. owó tí wọ́n fi fẹ́ yàwó àti wọn bó owó tí wọ́n fi bẹ̀rẹ̀ sẹ́kà tó yóò dà púpọ̀. àmọ́ àwọn ọkùnrin náà wọ́n wá jẹni tí ò níyanra tí fáàrí òfò tí ọmọ dà wọn láàmú irú àwọn ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó bá wọn táwọn olówó bá wà tó fẹ́ ràn wọn lọ á ní kí wọ́n kóra wọn jọ àwa ti rí èèyàn five hundred so àwa fún wọn training lóríṣiríṣi àwọn kan lọ fún tailor àwọn kan lọ sí fọ wọn lọ fún organizer àwọn kan sì lọ lápèjúwe fún pé àwọn fẹ́ máa kọ́ṣẹ́ bricklayer so wọ́n á fún wọn ní training yẹn báyà láàrin ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà so tí wọ́n bá ti ṣàṣeyege ẹ sì máa fẹ́ ìyàwó fún ẹlẹ́kan náà pẹ̀lú irinṣẹ́ ìyàwó pẹ̀lú irinṣẹ́ ìyàwó pẹ̀lú irinṣẹ́ adín aburúkú láwùjọ wa rẹ̀ so eléyìí tabari ṣe yóò dà púpọ̀ yóò dà púpọ̀ torí pẹ́ lómi ìyàwó tó fẹ́ fẹ́ sí lọ́fẹ́ fi ṣe tàbá ràn lọ́wọ́ ń tọ́ da lásì obìnrin mi pọ̀nlẹ̀ tó náà wọkọ̀ kọjá pé àwọn ọkùnrin tó fẹ́ fẹ́ òun náà rí pé wọn ò níṣẹ́ lápá. àti wá lọ́ọ́ mú rẹ ní bá wàhálà tòtá bá ran ru wọn lọ́wọ́ dáadáa làsì torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ó kẹ́ni tó fẹ́ yọ zakat gan kọ́ yọ fẹ́ni tó fẹ́ fẹ́yàwó tí ò fẹ́yàwó torí ẹ yọ zakat fún kó lè bá rówó fẹ́yàwó ó jẹ́ bó ṣe jẹ́. wọ́n tún ṣèbéèrè kóló mi pé ìyàwó fẹ́ ṣe kóló ọkọ sì fẹ́ túlẹ̀ báwo ni ó sì ó sì wá tú ìyàwó rẹ̀ lẹ́ òní túlẹ̀ òní túlẹ̀ ìyàwó fẹ́ ṣe kóló nítorí ìdí tí ó jẹ ní o ṣe ẹ̀yọ́ kan gbowó ńlá kan fún pé kọ́ san tó bá ti lè san kọ́ máa lọ. wọn náà ti ya fọ́tò tẹ́lẹ̀ àwọn nílé iṣẹ́ ti ń ya fọ́tò gan àwọn pati nígbà táwọn gbọ́ pé kódà òwò táwọn tí wọ́n ń ṣe níìsì pé náà lówó màálù náà bá lọ ra màálù àwọn táwọn ta fún wọn á sọ fáwọn pé màálù tẹ bá rà kẹ́ tó gbé wá o ẹ ti ya fọ́tò rẹ fi hàn wá nínú WhatsApp àbí Facebook àbí kinní kan torí kọ́ ń bá lọ jẹ́ kíta bá gbé dé àníra mọ́ o. tó wá ní sáwọn tó máa ya fọ́tò màálù táwọn ti ti torí fọ́tò táwọn ti lé sí àwọn táwọn tà màálù ti fẹ́ sún àwọn kù ní táwọn ti sá fún tẹ́lẹ̀ màálù ò lè sun yín kù ẹ ra màálù wa tó bá tẹ lọ́rùn ọ̀rà tí ọba tún lọ́rùn ẹlòmí ọ̀rà fọ́tò kọ̀ mo rò pé yé wa tó ẹ̀yàn sọ ẹ lé wọn màálù ẹ lè kó wúwo tó báyìí àmọ́ ẹ̀yà fọ́tò rẹ ọlọ́run má jẹ ṣe lè jẹ bó ṣe jẹ àfi tẹ bá lè yà láìyẹ orí ma tó ṣe tù nàá sáà lè yà fọ́tò màálù láìyà orí ma ó yí sí màná níṣẹ́ tẹ́ bá fẹ́ yá àyàn náà tẹ́ fẹ́ forí ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ bí tẹ́ gbé kámẹ́rà yìí sí tó kò sí wàhálà mẹ́ ẹ yà á títí dọ́rùn ẹ omi tì orí ẹ àbí wọn ìhó rẹ ni ó ti wọn rà ní ẹ omi tì orí yẹn ẹ pè màálù náà nì wọ́n bá sì láì forí sí torí tẹ́ bá ya fọ́tò yẹn náà tẹ́ forí sí ẹ̀sẹ̀ náà torí pé tán bá ya fọ́tò abẹ̀mí tí wọ́n bá ti forí sí bí igi máa jọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanahu wa ta'ala wa bihamdi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب